òun yà jáde yọ ọmọlẹ gbòò fìgbà tó rùn malẹ tí èsè tà rẹ tí èsè tà mọdì. ayẹ̀tẹ̀n ọ̀kọ́rọ̀ eléyìí náà tún já mi mí. tọ́sí bá fi ràn án bá sọ̀rọ̀. àmì méjèèjì náà ni ẹlòmíín nínú àwọn èèyàn ó lè pè é.

tẹ̀bá ní kò tó lámì ìpànàbí ọlọ́ọ̀ni mi àti pé ẹ̀yin náà ṣerú ẹ̀ ẹ̀yin náà ṣerú ẹ̀ gbàdá nàbí musa àlẹ́ ìṣẹ̀lẹ̀ tó mú àwọn àmì méjèèjì wá kàkà kí wọ́n gbọ́ kí wọ́n gbà pọ́lọ̀ ńlọrọ̀ níṣẹ́ lódodo qala al-mala'u min qawmi fir'aun. إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون أو أبنك إنه يا فرعون وأن dájúdájú òpìdá ti dá rẹ fojú hàn lélẹ́yìí àbíta lẹ́yìn màtí máa sọ nǹkan lẹ̀ di nǹkan mi òpìdá nù. lálẹ́ mọ̀ kó lè kọ́ ọba yọ di kọ́ tẹ̀ ìmọ́lẹ̀ tẹ́nìkan ò ní lè wò má. bẹ́ẹ̀ ni wọ́n máa pe tọpọlọ tí wọ́n bá ti gbé gbogbo èèyàn níbikíbi láyé. gbogbo tẹ́mi wọ́n bá ti kọ̀ tí ọ̀fẹ́ tẹ̀lé wọ́n máa bàjẹ́ wọ́n fẹnu bàjẹ́ wọ́n fẹnu yafẹ́tà nìsí lára lórúkọ pé ńgbà táwọn gbogbo ẹni tó yẹ kó gbọ́ kó gbà wọn ò ní gbọ́ wọn ò ní gbà kálukó jìnnà sí. àwọn ọmọ wa wò pé látàrí bíbájẹ́ o ọjà tàwọn ti tà onígbà tí gbogbo ayé ọba ti gbọ́ tiẹ̀ òkúta ọba kò ní pẹ́ kágbá torí ẹ̀ mẹ́jọ ọba yín lójijì o gbogbo àti ẹ̀ máa ń ṣe dáadáa àbẹ́ máa ń pọ̀ ọmọ nìyẹn síbi dáadáa wọn ò ní tẹ́ ní fún yín o bọ́ọ̀mù yẹn ti wà nù. ẹni tó bá jẹ́ pé ìbàjẹ́ ní bá ń pè wọ́n sí ní tí wọ́n ń ṣe náà ní bá wọn pa lókun ṣe sọ pé ọ̀dà púpọ̀ àti bẹ́ẹ̀ sí ìṣe tó ìbàjẹ́ ìtúnkù díẹ̀ ó tún yẹ ká tún ṣe sí irú wọn ni wọ́n á jọ rẹ pọ̀ àmọ́ gbogbo ẹni tó bá fẹ́ ká wọn lọ́wọ́ dè nídìí ìbàjẹ́ wọ́n fẹ́ lé wọn kúrò nídìí ìranù ọmọ aráyè ìbáru wọn sọ̀rọ̀ lórí àwọn rí ọwọ́ dídú máa bá rí wọ́n rí ọwọ́ ń kùn lọ wọ́n rí ọwọ́ tónú dúdúdú ọgbọ́dọ̀ gbọ́ lójijì nígbà tó ti kú dúdú ni wọ́n ń sọ dáadáa ló ń pè yẹn nítorí pé ẹni tó bá ti jẹ́ pé dáadáa ní bá ń pè yẹn sí òtí tàbí ṣùgbọ́n pọ́ta làwọn èèyàn máa bá ti ìdí ni pé ní tó wù àwọn èèyàn òun náà ní káwọn tẹ̀síwájú ní ìbàjẹ́ kò sì jẹ́ nǹkan tuntun nǹkan ànábì ọlọ́ǹga lára bí wọ́n ti ṣe jẹ́ kí wọ́n ń pè yàn lọ síbi dáadáa èèyàn mélòó gan lẹ gbọ́pọ̀ tẹ̀lé wọn èèyàn mélòó gan lẹ gbọ́pọ̀ gbà tiwọn wọn ò pọ̀ wọláhì wọn rárá oníkálukú wọn ara rẹ̀ nìkan lórí àti wọn bá péréte díẹ̀ nínú àwọn èèyàn tó gbà tiẹ̀ wọn bá péréte díẹ̀ nínú àwọn èèyàn tó gba díẹ̀ báyìí wọn fẹnu bàjẹ́ ó rí i pé tí wọn náà máa ń ṣe dáadáa tó ń pè yẹn lọ sí ìdí dáadáa wọn lè máa pè ọ lóko tí bàbá rẹ ọ̀sọ́ tí yọ ọ̀sọ́ alákatakítí ẹ̀sìn alákatakítí lọkùnrin lọ́dọ̀ ti gba kínní kan mẹ́sìn wẹ́rẹ́ lóko rẹ̀ yẹn. gbọ́dọ̀ ti tó lẹ́nu tó dáa àwọn èèyàn fi ta fún àwọn èèyàn fi ta fún àwọn ọ̀fẹ́ gbọ́ gbà wọn ò sì ní jẹ́ kẹ́ni tí ó gbọ́ gbọ́ gbọ́ á ń bọ̀sibọ̀sì pé ó gbà. tí ọ̀rẹ́ láì gbàtí wọn náà wá ń pè yàn síbi dáadáa tó wá ti torí pé wọ́n dẹ́yẹ sí ọ wọn ò ta sí ọ kọ́ wá ti torí pé wọ́n fẹ́ kí wọ́n dá sí ọ kọ́ wọ́n máa ta sí ọ wọn náà wá dẹni tó bẹ̀rẹ̀ sí ṣèbàjẹ́ lẹ́yìn tó ti ṣe dáadáa ọ̀pá dáadáa tì wọn náà bá wọn ṣèbàjẹ́ tí ọ̀rẹ́ láì kí lọ́mọ èèyàn ní tí ó fọ́ wọn ò ní kankan àfi tí wọ́n bá tún ba tiẹ̀ jẹ́ ìdí nu tó fi jẹ́ kí ẹni tó bá ti pinnu kó n fẹ́ ṣe tọ́lọ́ má bà lọ torí pé bínú ọlọ́wọ́ bá wa ni ò ṣe rí ìbínú ọmọ èèyàn jámọ̀ kankan kọ́lọ́ mẹ́jọ á rí bínú ọlọ́ torí ẹ̀ wọ́n fẹnu pa musa jẹ ló pè dání òkú dán tọ́mọ̀ ń pa dán lélẹ́yìí nígbà tó ṣe pé musa ọmọ nípa dán kìí sókè dán wọn wá ní lásìkò ni musa lọ kọ́ dán wa o yuridu an yukhrijakum min ardikum ọfẹ láti lé yín kó ń lu yín ni pẹ̀lú dáta lọ kọ́ wa yìí bàbá dáadáa mọ kílẹ̀ fẹ́ pa ti sí ọ̀rọ̀ ọmọkùnrin ẹ wo iye tí ń dá pàṣẹ o dábàá ṣe ń fọ ọ̀rọ̀ ká kápò ńlẹ̀ kàkà bí kápẹ́ẹ̀tì tó ti gbó bíkó ti ṣe ká sọnù náà ni ká sọ bí òkú tí ọ̀dà bó ti ṣe pé ká yin lọ́rùn náà ni kókó kálukú gbàgbé ká gbàgbé kó ti wáyé rí ilẹ̀ ń tẹ́ka ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ni fífẹ́nu bá nǹkan jẹ́ kọ̀sọ́ nǹkan ti ń tí ọ̀dà o gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé fífẹ́nu tún nǹkan ṣe kọ̀sọ́ ń tí ọ̀dà di ń tọ́ da o. lọ́jọ́ lọ́jọ́kọ́jọ́ ìhà èèyàn lè kọ sí nǹkan ntí ọ̀dọ́ ò ní da láéláé náà ní ẹ̀ bá kọ́dà ntí ó da kò ní da láì da láéláé ẹ̀ bá kọ́dà ntí ó da ó lè má iye yẹn láyé kọ́dà ìgbọ́ntọ́ padà wá yé lọ́la rẹ̀ nígbà tọrọ ẹ̀ńtọ́gbọ́ dáadáa tí ò pé ní kankan láyé wọ́n padà wá yé ńjọ́ gbẹ̀ndà pé àwọn pé tó ń kà kún yín àti bẹ́ẹ̀ lọ́nà wà wọ́n wá ní wọ́n lọ mo ti ṣetán láti tú bàbá o ọlọ́run dábò bá tútú bá mi o tí ẹ̀rọ náà lọ lónìí yìí o ìjọ dájú ni pé kò ní rọ́nà kò ní rọ́nà lọ kí ló mú ọmọ ti gbàgbọ́ láyé wọ́n ló pè dání Musa o kò wá sẹ́rìí ń bì í fẹ́ni tó náà jó pìdán àfáàní òpìdán ni ọ̀hán ni ẹ̀ kí ni wọn ti sọ wọn ti sọ sáwọn ẹni ọlọ́run ṣáájú ti wá náà bóyá ṣe lè má mú kó ajẹ́ bàbá yẹ̀ ń wò yanni ló ń tẹ̀ omi ló ń lò ìràwọ̀ ló ń wò alukuraani ló ń lò tó gbogbo ẹ̀. wọn á ní ẹ dákun sáàdì máa ń ṣe lẹ́yìn irú àwọn bàbá ìyàwó báyìí wọn á ní àkọ́tọ́ gbogbo ẹjọ́ bá ti mọ lóyìn àwọn ẹ̀gbọ́dọ̀ tù lẹ́yìn rẹ̀ ṣe sọláàtì orí bí tù káàkiri torí ẹni tí ń ṣe ìyàwó kí ló ń sọ pé òun mà máa ń tó nígbà ní à wọn á bi léèrè pé bàbá agbọ́pẹ́ yìí náà ṣe ìyá ń wò ó ní bẹ́ẹ̀ ni àwọn ń tẹ yánrin àmọ́ àwọn ètò yàn wò àwọn wúrà ò ṣùgbọ́n àwọn ètò yàn wò àtẹ́dẹ́wọ́ làwọn ń lò àmọ́ àwọn ètò yàn wò ìyá ń wò náà wọn ń pèlè ó ní à ẹ̀ ń bà wá jẹ́nu wọ́n ti bà Musa jẹ́ síwájú eléyìí wọ́n bà nábì Muhammadu náà jẹ́ àlẹ́ yẹn ọ̀daràn ni torí pé intention gangan ni wọ́n ń pè yẹn wò tí ọba yìí ọ kó kọ tó bá wù ọ kó ẹni bá ti ṣe lé yẹn ó sọ fún ọmọ tó pamọ́ ìmọ̀ sọ fún yẹn ọmọ tó pamọ́ fún ó ti kílá yẹn fún ẹ̀dí káfí ọlọ́ mọ́ wà káfí. قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله صفوا إلى النبي محمد صلى الله عليه وآله وسلم ṣe gbogbo ẹni tó wà ń sẹ́mà àti gbogbo ẹni tó wà ń lẹ̀ kò sí ẹnìkan nínú wọn tó nímọ̀ nípa àkọ́kọ́ kò sí ẹnìkan nu wa tó nímọ̀ nípa ntọ́pamọ́ tí ìbá fi ọlọ́ Allahu Rabbul Alamin nìkan lọ́mọ nípa ntọ́pamọ́ tó wà ní ntọ́pamọ́ nípa ntọ́pamọ́ tó ti sẹ́kù lábẹ́ abúládẹ̀ Islam tí wọ́n ti sẹ́kù. tọ́ wọ́n pe anabi Musa bẹ́ẹ̀ àwọn abẹnugan nínú àwọn èèyàn Fìràwùn ọ̀rọ̀ wọn jọ ti Fìràwùn náà nítorí pé ìwájọ́ wà ìní ń jẹ́ ọ̀rẹ́ jọ ọ̀rẹ́ ìwà wọn tẹ̀sí ní ráwọn ẹ̀ sọ̀rọ̀ wọn nítorí ẹ̀ ló ti jẹ́ pọ́n tó pé wọ́n ẹyẹ ẹyẹ wọn sọ ìwọ lè gbọ́dọ̀ àrùn káwọn ọ̀rẹ́ rẹ fún ọjẹ́ ni ọlọ́run kí nà yín ọmọ wọn gbogbo gbà ìwọ sì lè jẹ́ ni ọlọ́run káwọn ọ̀rẹ́ rẹ ọjọ́ kí tẹ̀yìn aburú wọn ó tètè lápá láàrin yẹn sọ̀yàn náà ikú ju gbogbo ọ̀nà tí wọ́n lè gbà láti kó wa rí ràn lọ. wọ́n ní ìwà ran ni bí ìwà ṣe máa ran. tó fi jẹ́ pé tí ẹyọ àgbàdo ẹyọ kan àbí èrè ẹyọ a bá fi lè náà ló ṣùgbọ́n kó gbogbo etí tó kù mẹ́ẹ̀ náà kọ́ òkúrú ọ̀wọ̀ bẹ̀ náà jẹjẹrẹ ọ̀wọ̀ bẹ̀ tó bẹ́ẹ̀ náà làwọn èèyàn náà rí dànù wọ́n ní kí ló dé tó jẹ́ pé táwọn èèyàn àwọn ń wà rí bá wà láàrin àwọn èèyàn nígbà tí majority àwọn èèyàn dé èèyàn bù kí ló dé tí ìwà rí kí ètètè làpá lára àwọn ọ̀rọ̀ torí pé àwọn èèyàn fẹ́ wà lọ àbúrò àwọn ọmọ torí ẹ̀jẹ̀ ọ̀rọ̀ wọn wọ̀ pẹ̀lú fìràwùn wọn ti rìn mọ́ fìràwùn. fìràwùn náà lẹ́yìn ìgbà tó jókòó sórí àga rẹ̀ ó ti kọ́kọ́ sá lọ tẹ́lẹ̀ ẹ má gbàgbé nígbà tí wọ́n sọ ìjò lẹ̀ nígbà tó sórí tó jókòó padà lórí àga tó ti ń dábìrà àwọn wa sọ fún pé bàbá ẹ má ẹ má òkú náà nù. àbẹ́rẹ́ òun rẹ̀ àló kù ìdán ní sẹ́ẹ̀. kódà tó kù lásán ẹ̀sìpà ọmọ nǹkantawe aliyin olùmọ̀ọ́nì. tó ìdí ó mọ̀ pé fìràwọn náà ń nípa Musa làwọn náà sọ inú fìràwọn náà wàá dùn nínú rẹ̀ dùn pé ẹ̀ ẹ̀ ká ní àwọn ńlá ẹ̀ lẹ́sìn tiẹ̀ wọn là ta ìlẹ́kẹ̀ẹ́ ìyẹn ni pé tí bá sọ tó wù wá tó bá ti di pé sọ tí ó wù wá nùgbà gbogbo ló fi làákà rẹ sí lónìí tí gbogbo ẹ ti dàrú ó túmọ̀ sí pé ẹni tó pè lónìí làákà ẹ̀ kìí ṣe dandan kó jẹ́ pé nǹkan tí ń bá ń wí yóò tẹ̀ lọ́rùn wọ́n bẹ̀rẹ̀ sí ní jíròrò lórí ọ̀rọ̀ Musa kí làwọn ò tiẹ̀ ṣe nípa rẹ̀ ọgọ́rùn làwọn ọ̀dà láti pa iná mọ́lẹ̀ ńtọ́nà fúnra Musa yìí báwo làwọn ó ṣe ṣe tí ìmọ́lẹ̀ rẹ̀ ó fi wọ kùnkùn táwọn ó fi ti ìjánu sí lẹ́nu tẹ́nìkan ò ní gbóhùn rẹ̀ mọ́. báwo làwọn ó ṣe ṣe tí irọ́ tàwọn tí ó fi lékè ètè táwọn fẹ́ dá mọ́ Musa tí ó fi borí tiẹ̀. ẹ̀rù ń bà wọn kọ́mọ́jẹ pé gbàdáwọn yẹn bá rí àmì tí Musa mú wáyé nígbà tó ṣe pé fúláwọ́n náà nìkan lọ́ọ́ kọ́mẹ́jọ pé yóò fi fà wọ́n yóò fi dán rẹ̀ fà wọ́n kí ẹ bá wọn ṣe ń rò pé dání wọ́n máa jẹ pé ní ó mú Musa ní ìṣẹ́gun lórí àwọn kọ́mẹ́jọ pé ní ó mú Musa ráwọn lẹ́kọ̀ọ́ nílùú àwọn níta wọn bẹ̀rù kó náà lọ padà sẹ́yìn. ọlọ́run bá ti sọ pé wọn lórí ẹsẹ̀ àwọn ọ̀hán abáyé.

níta ń bẹ̀rù òní ọ̀sẹ̀lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní jíròrò lórí ọ̀rọ̀ anábì Musa alayhi salam wọ́n dẹ́tẹ̀ lórí rẹ̀ èrò wọn padà wá kù lórí ntọ́nà ọbẹ̀ ẹlẹ́dàá wa sọ̀tọ̀ nípa wọn wọ́n ní ẹrìtì. قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين يأتوك بكل ساحر عليم وني ẹjẹ ká lọ musa lára díẹ̀ o ẹjẹ ká lọ musa lára díẹ̀ pé kó fún wa lọ́jọ́ díẹ̀ á ronú sọ̀rọ̀ rẹ̀ apá kan nínú wọn ni ẹjẹ á lọ lára yẹn ìtumọ̀ rẹ̀ ni pé ẹjẹ ká mú musa ká fi pamọ́ ọjọ́ díẹ̀ péré tẹ mẹ́tì jọ jáde tó tó bá jáde pẹ̀lú nǹkan tó ṣe yí báyìí àwọn èèyàn tẹ̀lé o àwọn èèyàn tẹ̀lé yóò sì fi àwọn kò ti fi dá fìràwọn lágara àsìkò tí àgbà amúmọ́lẹ̀ ẹjẹ ká ránṣẹ́ sáwọn ìlú ńláńlá ti ń bẹ ní. abẹ́ ìjọba wa ní mísírà ń gbogbo àwọn alákòóso ti ń bẹ lábẹ́ ìjọba àwọn fíráhùn yìí ẹ jẹ́ ká rán ẹni tí ó lọ bá wa kó àwọn òkú dájọ́ ká rán wọn sáwọn ìlú kọ̀ọ̀kan kó lọ bá wa ta àwọn òkú wa látàwọn wa torí pé wọ́n ó lè bá àmọ́ fún nǹkan ju nǹkan lọ mísírà màláwa ìdán bẹ́ńbì. tọ́ ẹ jẹ́ kí wọ́n lọ kó wọn wáyà tó kọ̀ fún kulli sahirin alim gbogbo olùmọ̀tọ́ mọ̀ nípa dáadáa wọn kó wọn wá fún wa. láyé Musa alayhi salam àtàyè Fir'auna yìí ìdán ó lékè ìdán ó lékè àwọn òpinà pọ̀ náà. apáta nínú wa wọ́n sì rò kọ́dà wọ́n gbà ike tí musa mú wá yẹn ìpérù dáa tàwọn náà nì ìpérù dáa tàwọn náà nì torí ẹ̀ ni wọ́n ti lọ kó àwọn òkú náà jọ fún musa pé wọ́n jọ fagagbága wọ́n wọ afagbà hanra wọn ìgbà náà àwọn fẹ́ mọta lẹni tó lomi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ nígbà gbogbo ọkùnrin àtòbí bá jọ dúró tọ̀ táwọn alọ́kìndá lóbìnrin musa táwọn òkúta wọn ni wọn máa ń jọ náà àwọn kúrò wọn wọn lọ kúrò wọn jọ láti gbé irú nǹkan làáfi wé nǹkan ìyẹn ló máa ń jẹ́ kí ni ọ lọ. nítorí tó bá yẹ pé kò mọ̀ lábàá máa fi lórí kò mọ̀ ọ̀fọ̀ dànù gbọ̀ báyà nǹkan kò sì ní í ṣe ni ẹ kó àwọn òpin náà wá àwọn ni ó lè sọ fún Musa bó ti ṣe ma tọ bẹ́ẹ̀ bí Ọlọ́run bá ti ṣe sọ nípa Fir'auna nínú àyà mi pé aj'tana litukhrijana min ardina bisihrika ya Musa bẹ́ẹ̀ ló wá bá wa láti lé wa fún lu wa pẹ̀lú náà rẹ rẹ Musa falana'tiyannaka bisihrin mithlihi mo búra ikpe rudan tiẹ̀ làwọn náà kó wa fún ọ. واجعل بيننا وبينك موعدا jẹ́ ká dá ìgbà kan tí ọjọ́ ẹjọ́ pàdé láàrin àwa àti wọn nígbà táwọn kó pinna àti wa wá tí wọn náà sì gbọdọ̀ ta la nukhlifuhu nahnu wala anta makanan siwa àwa àní yí àdéhùn ìwọ náà kò sì ní yí àdéhùn ní ọjọ́ tá a wí yẹn gbogbo ọjọ́ kù àjọpọ̀ àjọpọ̀ pàdé. qala maw'idukum yawma az-zina ó ní ọjọ́ tèmi fẹ́ kọjí ọjọ́ sí áàsì ọjọ́ sí tọ́jú òpè dájọ́ wákò pẹ̀lú àwọn òkúta yín ẹjẹ́ ọjọ́jọ́ ọdún ọjọ́ ọdún wọn ni musa ní kò fi wọ́n á yẹ sábàdúrà tó tàhá kẹ̀sì tí káwọn èèyàn péjọ láti kó dàpọ̀ ẹ má pẹ́ ọjọ́ látàárọ̀ láti bẹ̀rẹ̀ fọtọwọ́lá fìràwọn fìràwọn kọ́yìn sí fọtọwọ́lá fìràwọn fìràwọn kọ́yìn sí musa ọjọ́ máa fẹ́ ìdánwò ọlọ́kọ́ gbogbo ètò rẹ̀ ó kojú ọkọ àwọn òkè ìdájọ́ tó mà àtá ẹ̀yìn rẹ̀ lọ́wọ́ wa. ọlọ́run sọ fún wa ní bíbá yẹn ó ní wàjà as-sahara tó fi ràwùrọ̀ àwọn òkè náà àwọn òkè náà wọ́n dé wọ́n dé bíbá tó ogun tó tàdó ti àfọ́sẹ́ tí kùmà ti pọ̀ pa àwọn ẹni tí wọ́n kó wá láti wá takò Musa wọ́n dé wọ́n wá lọ bá Fir'aun qalu wọ́n ní inna lana la ajran in kunna nahnu ń bẹ títẹ́ fún wa tá a bá borí Musa so let's know so ìyẹn ni pé deal nìyẹn wọ́n yẹ kí n gbà bá ṣe tán ẹ lẹ́ ṣiṣẹ́ tí wọ́n bá ní kọ́bọ̀ sọ tí ọba fún wa afẹ́ mà àbẹ́ sàtìdàmì. àtò ẹni tó ní sanwó sẹ́kù tó ní sanwó ọ̀yà lọ́ba ti parí sẹ́ ọtọ́ kó béèrè owó sẹ́ kó tó di kó ṣiṣẹ́ torí ńgbà tí o ti ṣiṣẹ́ ìwọ́n ní bùkátà sí kó ṣiṣẹ́ o kò ní kí ọ la láti sọ pé ọ̀sánwó fún nígbà tí o ti ṣiṣẹ́ eléyìí tí ó fi máa bí ọ léèrè lẹ́yìn ìgbà tó bá parí iṣẹ́ yàtọ̀ sí kọjá gbọ́kàn lọ sí sẹ́ni pé à ah, òun mọ̀ tó wọ́n rẹ̀ tó ń gba àmọ́ òun lè béèrè bó bá ti tán ọlọ́nà wọn forí sí ọlọ́wọ́n bá àlùbáríkà sí bó bá tán ṣé owó ń kọ́ àti sàdó àfọ̀ àbọ̀ fún àlùbáríkà ni tó torí ẹ̀ èèlò lẹ́sàn fún wa. àsọpá gbowó dàbà borí o torí pé ní tá gbé wá dá wa lójú ẹni tí n tó gbé wá dá lójú ní ń béèrè wípé ǹjẹ́ tó bá rí pọ̀ wá la bá borí Musa tẹ́ ẹ wá ní nǹkan kan tẹ́ fi sọ fún wa bí. ìjọba mọ̀ pé wọ́n borí àwọn ni wọ́n ìka ti béèrè wọ́n ìka ti béèrè wọ́n ní kí lẹ́ fún wa tó bá ti pọ̀ wá la bá borí Musa. kọ́lá nàám ìjà wa lẹ́sàn kẹ́tẹ́ fún wa bí tá a bá borí Musa wọ́n ní nàám bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni a ní nǹkan tá a fún yìí. وإنكم لمن المقربين ntàfin kọjá tẹlóru ẹ di ọ̀kan nínú àwọn tí ọmọ bá wa jókòó láàfin wa ẹ di ọ̀kan nínú àwọn alásùnmọ́ wa amúgbálẹ́gbẹ̀ẹ́ lédè kúkúrú ẹ di mínísítà àwọn ọ̀gbìn tẹ bá ọkùnrin ọkùnrin wọn wọn lè máa lọ wá gbẹgbó lẹsẹsẹ yá ọmọ wa kó yá bi pé ètò ìwòrú lọ ni ẹ mú wa o bí ọba wo mọ òde bi o bí ọmọ wa kó yá kìtà ni ọ̀bùn olówó tó ni ọ̀bùn olówó tó ni wọn lè yí kí wọn lọ mọ wá ìgbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ wa bí bá ti ń jábọ̀ ń di rẹ̀ kẹ́ gbà kọ́ gbọ́dọ̀ kalẹ̀ ẹ̀kọ́ bùn ni ẹ gbogbo lédè nkése nǹkan bàbàrà lọ́tún kùjà wọn lè gbogbo lọ wú egun òkú wa egun òkú dára lè fi jẹ làtàn àwọn ọ̀daràn wọn bá máa sọ pírẹ́sìn fara lára wọn fi fẹ́ yí egun tú láti bí egun màálù lọ́ba fẹ́ yọ sọ́tọ̀ yẹ ẹran sọ́tọ̀ tọmọ wàhálà tó kátó pé egun èèyàn tọ wọn á ní àwọn ọlọ́gùn àwọn náà di mínísítà ni wọn dùn mínísítà ta ni fìràwọ̀ kéde gbogbo mínísítà ló ní ìjọba tí ẹ máa sọ lórí orílẹ̀-èdè tó bá rí ìjọba sí dáadáa gbogbo ẹni tó bá jẹ mínísítà ní kábínẹ́ẹ̀tì rẹ̀ òun náà nìyí yóò nìyí nítorí pé táyà ní kò ṣe mínísítà lábẹ́ kábínẹ́ẹ̀tì rẹ̀ pírẹsidẹ́ntì lágbájá ni pé ah ìgbà yẹn ah orílẹ̀-èdè orílẹ̀-èdè dúró déédéé ẹ̀yin náà ni ẹ̀yin náà lẹ́ ń bẹ nídìí àbí òye wa nídìí àmọ́ lórí orílẹ̀-èdè ká sí àwọn orílẹ̀-èdè ká láyé wọn ò ní nǹkan tó ti fún ọmọ àtòyìnbó lọ gbogbo nǹkan ní dàrú. adúpẹ́pẹ́rù rẹ̀ ọmọ ṣẹlẹ̀ lórílẹ̀-èdè tó wá báyìí gbogbo nǹkan ní dàrú ọwọ́ ajẹ́ mínísítà ń bẹ̀ ọkọ̀ fìlà hárí ọkọ̀ agbádá hárùn irọ́ lásán tí ọ̀rẹ́ láì mínísítà mínísítà torí ẹ̀ ẹ̀jẹ̀ mínísítà lábẹ́ gíráùnà ọ́ ah! nǹkan ńlá ni ló sọ. báyìí bàtà sọ fún wa inú tiwọn náà dùn kálukú wa lọ wọn wá wò pé èyí tó kí lóògùn la lò torí pé àní fẹ́ lùzì opportunity àti di ọ̀kan nu amúgbálẹ́gbẹ̀ẹ́ fún bàbá firaun ọ̀daràn. قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين wọ́n ní rẹ̀ musa àti wàá dé ojú ibi tá à ń lọ báyìí àti dójú àgbagadì ibi tọ́rọ̀ ó ti lẹ́rìí tó ń tọ́ wà ń bẹ̀ ní ìsìn ó wà optional kọ́ọ̀sì tí àwọn gbé wá dá àwọn lójú bí wọ́n náà ti ń lérò pé tiẹ̀ dán ọ lójú inú kọjá ikú ìwọ náà kọ sọ tiẹ̀ lẹ̀ àbá aláwọ kọ sọ tiwa lẹ̀ tí ìwọ bá kọ sọ tiẹ̀ lẹ̀ nítorí máa ṣẹlẹ̀ ní pé sáà lè dúró because tọba ní kí sábà ní kọ́kọ́ sọ tiẹ̀ lẹ̀ sáà bá lè dúró láti tí àwọn náà bá da tiwa lẹ̀ ní ìwọ náà ó lè dúró torí tí a bá da lẹ̀ tí ọba lè dúró yàbí síbẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan kí lẹ́yìn ọba sọ́njọ́ náà kápẹ́ yìí ẹ̀dá ti yín lẹ̀ náà da gbogbo ẹlẹ́sìn gbogbo ilẹ̀ kú òun gbogbo láti bẹ̀rẹ̀ sagbara tá a ọkà lọ́ba túlẹ̀ ojú etí ta àwọn anabi ọlọ anabi ọlọ yìí ta wọn ẹni tí wọn kú wa dá wọn lójú gẹ́gẹ́ bí àwọn ológun òfò sẹni tó gun àwọn bá dá wọn lórí àwọn bíi gbàrí wọn tọ wọn ni ìwọ musa inú kọ ọdà tiẹ̀ lẹ sórí tó yí ọ àbí káwọn kọ́kọ́ dà tiwa rẹ tọ ọ̀rẹ́ ẹ lè kó ó lẹ́yìn ìjọba tiẹ̀ ẹ̀yin kí ọ̀dà tì yín sẹ́mẹ̀ntọ́fà sanabi musa aleyhi salam tó sọ pé kí wọ́n dà akọ́kọ́ ọlọ́run lọ́kọ́ bẹ́ẹ̀ ọlọ́run lọ́kọ́ bẹ́ẹ̀ pé kọ́ sọ pé kí wọ́n dà tì wọ́n lẹ̀ torí sábàbí sábàbí ni pé sẹ́yìn bá wà lójú ọ̀nà tó ti jẹ́ pé ntọ́tọ́tọ́ yẹ lẹ́ ń kì í sẹ̀yìn lálátàkùn ọ̀sọ̀ pé kẹ́ mẹ́rìí wá fẹ́ àmà mẹ́rìí òun tó fẹ́ takò yín tí ń wò pé ntẹ́ ń wọ̀n dáa òun ni mẹ́rin wa náà. ẹ̀rí àìdáńtẹ́ ń ṣe ẹ̀rí dídáńtóhùn wípé ńlọ́yẹ kẹ́ ẹ wa kó tó wá di pé yọ̀ọ́ mọ̀ wá mẹ́rin wá mọ àwọn òfin tó rọ̀ mọ́ ẹni tó yẹ kéèyàn ọba wí yóò máa bá yín wí bí ẹnì kan ní ìsìn àwọn ọmọ tó gbẹ́sìn yìí wọ́n takò mọ́tíláṣí wọn pé àtàlátù àtàlátù tẹ̀sí sunday sunday kí sàrẹ̀ sí kí sàrẹ̀ sí nígbà tí àwọn èèyàn jẹ lásán ó ní àwa náà bá ní gbọ́ àti bá ní gbà àmọ́ tẹ bá lè mẹ́rin wá lórí pátàlátù ọ̀dà ṣé ìwọ lọ́wọ́ à ń mẹ́rì wa lórí pé àsàlátù ọ̀dà àbó wọn kọ́kọ́ mẹ́rì wa lórí pé àsàlátù dà tó rẹ̀yìn ń ṣe nì kọ́dà lẹ́yìn ń ṣe síbẹ̀ yìí mọ̀ kọ́dà lẹ́yìn ń ṣe ẹ̀yin tẹ́ ẹ mọ̀ kọ́dà ayún lẹ́kọ̀ọ́kọ́ mẹ́rì kọ́dà wa ẹni tó wá ní ọ̀dà ẹ̀yin rẹ̀ ló wọ́n á mẹ́rì tó kọ́dà wa nítorí pé ẹni tí ọ̀dà tó ló tó ní kọ́dà òun ló di ti ṣẹ̀rí àmúwámú òun ló dì mú ìgbà tí wọ́n wá sọ pé èyí tó ń dìmú tọ́jú ẹni tíṣẹ̀rí àmúwá nǹkan dáa tó ìwọ lọ́kọ̀ọ̀kọ́ amẹ́rìíwá tó gbé wa kúrò lórí tíṣẹ̀rí àmúwá káwọ́ tó wá dọ̀ padà sídìí tíṣẹ̀rí àmúwá so eléyìí jẹ sábà bíi tànàbí musa fi ní àwọn nìkan sọ tiwọn lẹ torí pé tànàbí musa mú àwọn olódodo olódodo sì kankan ò lè borí ẹ ẹ̀yin náà fẹ́ sàtakò fódodo àtìrí òdodo ò ẹ jẹ́ kí àṣírí irọ́ kọ́kọ́ túná kó dòdó tó wá yọjú. ọ̀fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ gbogbo ìgbà tẹ́ ń bá jọ ń sọ̀rọ̀ pẹ̀lú èèyàn tí o bá mọ̀ kó rí àrí lọ wà má kọ̀kọ́ rojọ́ rojọ́ tó tí o bá kọ́ rojọ́ inú ẹjọ́ rẹ̀ ò lè tí wọ́n fi ka ẹ̀bí wọn lẹ́sẹ̀ pé gbogbo tó gbójúlé náà nù àwọn ẹ̀rí tó ẹni tí ìwọ ń wò kó rí aburú lọ́wọ́ àwọn orí ẹ̀bí lọ́wọ́ àwọn ló pé ah àwọn ni kò kọ́ rojọ́ àwọn ni kò kọ́ rojọ́ so nígbà tó ń bá kọ́ rojọ́ ìwọ máa gbọ́ tó ń gbà tó bá gbọ́ tán ó tún ti rí ní tó tún ti fọ́ lẹ́nu nínú tó ti wí wọ́n wà á rojọ́ tiẹ̀ bẹ́ẹ̀ tó bá wà á rojọ́ ọ̀rọ̀ yóò wá kú gbogbo ń ti bẹ́lẹ̀ àtúní pé kìnnìkan rùn mọ́. àwọn tó wá kọ̀ ọ̀rọ̀kọ̀ rojọ́ àà ó ti tara rẹ lọ́pọ̀ ṣé kó gbogbo ń tọ́ ádì múná nìkan bọ́ sọ̀rọ̀ tó lónìí gbà ṣẹlẹ̀ ti ti jẹ́ mẹ́ torí rẹ là nábì Mùsá kọ́kọ́ sọ pọ̀pá rẹ̀ sílẹ̀ tó tó bá kọ́ sọ pọ̀pá sílẹ̀ tó lè ni pé gbogbo yẹn bá sá lọ wọ́n torí pé kò tó nǹkan làwọn ti lọ níta àwọn fẹ àwọn rò pé nítorí jẹ pé yóò kílẹ̀ kò kílẹ̀ nǹkan yẹn kàn jáde kékeré báyìí pé kíní kan àwọn rò pé sọ́dún ọmọdé tá a lọ ọmọ bá fagagbága ni wọ́n ti rò pé bàbá òkúta ńlá ni wọ́n ti túlẹ̀ ni àbọ̀ngbà bá da tí wọ́n lẹ̀ wọ́n dà á lẹ̀ títí ẹ̀ wá dé tó borí wọn àwọn náà mọ̀ pé nǹkan ju nǹkan báyìí anabi musa ni alqu sí ni kẹ́ o. فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم gbàtà da gbogbo nǹkan wọn wọlé sọdà pọpálẹ sọkù kálẹ sọkù mọlẹ sọkù pọpálẹ ọlọni wọn dán ojú àwọn èèyàn wọn rí ojú àwọn èèyàn dán àwọn èèyàn rí ní tí ọ̀sẹ̀lẹ̀ ìjà ń ní dáná nù ntí ọ̀sẹ̀lẹ̀ lọ́mọ ẹ̀rí kí n ṣẹlẹ̀ ní ìsẹ̀lẹ̀ kẹ́kọ̀ọ́ bẹ ó kì í bọ ẹnu ọjà dé ń papọ̀ ó kì í bọ ẹnu ẹgbẹ́ ló gbé gba àmọ́ ti rírà ojú gbogbo wa mú. Ah, ẹnu ló fi kí ni bọ̀ ẹnu kí ni ó gbé wá kí n bá sí bọ̀ sẹ́wọ́n fún òun nígbà kẹ́ bóun sí bọ̀ òun náà ẹ bá ti dùnbi tẹ̀ wá ẹ bá ti dùnbi tẹ̀ wá káàtó bá ti gbọ́ ọ̀gá ẹmu kórí kó mú dáadáa kó wá máa kí àtọ́kùn sí pé gbé ẹnu ẹ wà o ẹ bá ń di ẹnu rẹ mú o ẹ̀yà ká òkè ẹ̀yà ká àtìsàlẹ̀ òkò wá kìbọ̀ ọ̀nà fún yàn ọmọ wa rìn tọmọ rìn ó ní kò lè gbé òun kò lè gbé òun kí alẹ́ bá tó ṣubú kalẹ̀ ya kàtà. tó nítorí tẹ́lẹ̀ ojú wa ni wọ́n ti mú ju àwọn òbí náà ju àwọn èèyàn wọn mú. ọlọ́ni wọ́n dán ẹyin ju àwọn èèyàn wọ́n tẹ̀rù ọ̀bọ̀ òun wọ́n tẹ̀rù bá wọn ìdán tẹ̀rù bá wọn nìyẹn wọ́n tẹ́rù bá wọn látàrí okùn tí wọ́n sọ ọ́ lẹ̀ gbogbo ẹ̀ wọ́n á ti gbọ̀lọ̀lọ̀lọ̀ ńlẹ̀ bí ejò kìí sì ṣe jòlódò. tọ́ ilé ẹ̀ wọ́n pè ní sẹ́ṣẹ̀rọ̀lù xayà sẹ́ṣẹ̀rọ̀lù xayà ìdá imagination ìdá tí wọ́n máa fi nǹkan hàn pé bẹ́ẹ̀ lórí kò sì rí bẹ́ẹ̀. وجاءوا بسحر عظيم آه má pè dánlá ìdánlá ní dáńtà gbé wa lọ́jọ́ dẹ̀. tọ́ níbi báyìí ọlọ́run bá fi hàn wá ní o ti pẹ́ jẹ́ pé ń bẹ nínú dán ilé ìtajà wọ́n máa tún ju wa ìdá sì máa ń jẹ́ dodo náà ẹ bá ti rí àtàkì ti sànàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ẹ máa rí ti sọ́ọ̀gá wa àwọn akúrò ń tún kọ́ tontori ẹ lóòótọ́ ní máa lọ sọ pé ẹni tó bá tó kọ́sà sí ọ ẹni tó bá tó kọ́sà sí ọ à ah, ẹ má sàtì ọ tó bá mú ọkọ. ìwọ máa bẹ lọ kọ́ lọ́wọ́ sọ kọ́ lọ́wọ́ là kọ́ lọ́wọ́ sọ kọ́ lọ́wọ́ là àmọ́ wàá nílò pẹ́sẹ̀ sí ibi ìwò tó jẹ́ léèdè ọ àti wọn fẹ́ wò tí ó sàn mí àbí òní sàn mí tí ó sàn mí ó sì ọ̀sán. tó eléyìí jẹ́ ẹ̀yin ẹ jáde káwọ́ jáde lélẹ́yìn ìfagagbága ńlá inú kọ́ da tiẹ̀ lẹ̀ àbí kọ́jọ́ kọ́ aláàkọ́kọ́ da tiwa lẹ̀ kí bọ́lá ti sọ nínú àyà mi wọ́n ìmà ànàkùnà awọ́lẹ̀ mi alùkọ́ àbí kọ́jọ́ kọ́ aláàkọ́kọ́ da tiwa lẹ̀ nígbà tí Musa sọ fún ọ pé alùkù ẹ̀yin ni kẹ́ẹ̀dá ti yín lẹ́nà ìgboyà tó tó sí wàláhì tọ́lá ìgboyà tó tó sí ẹ̀yin ni kẹ́ẹ̀dá ti yín lẹ́nà sí ọ̀yin láì ìtumọ̀ rẹ̀ lọ àmọ́ tó bá pè wọ́n lọ́kọ́ da tiẹ̀ lẹ̀ wọ́n mọ̀ wọ́ pé tiẹ̀ ni ó ń ṣe díẹ̀ díẹ̀. dákìrì náà fọ́pọ́ ẹ̀dá bá wo tó gbé wa ànábì mú ta ni ẹ̀yìn kẹ́ da tèmi lẹ̀. ẹ̀yìn kẹ́ kọ́kọ́ da lẹ̀ kémi ọtún da tèmi lẹ̀. alimami Ibn Kathir ó ní nínú àǹfààní tó wà ń bẹ̀ ni pé ànábì Musa fẹ́ káwọn èèyàn ó rí kí ni wọ́n ṣe gan-an kí wọ́n sì ṣe làákàyè wọn kọ́kọ́ rí táwọn èèyàn ní ṣe fún ọ̀sẹ̀ látàrí. nígbà tí ìmúnilójú látàrí idá wọn tó bá jó wèlewèle tán nígbà tí idá tí wọn fi ti ẹyin ju àwọn èèyàn tó bá di pòpò rátán lójú àwọn èèyàn kó fi lè bá a jẹ́ wípé tí Musa bá sọ tiẹ̀ sílẹ̀ tó bá lọ gbogbo tí wọ́n dà sí lẹ́mìí yóò lóòrìn yóò lapa púpọ̀ lára àwọn ẹgbẹ́ ẹ́ẹ̀ nǹkan tí òun bá lọ eléyìí èsì náà ìdí inú tó fi jẹ́ fún anabi musa sọ sí ẹ̀ka yìí irú tó ti ṣẹlẹ̀ náà lọ́jọ́ náà ọlọ́ọ̀ni nígbà tí wọ́n sọ sí wọn lẹ̀ wọ́n mú ojú àwọn èèyàn pẹ̀lú idán wọ́n tẹ̀rù bá wọn àwọn èèyàn ń rí pẹ̀lú ojú wọn ní tí ó ṣẹlẹ̀ lóde ah! ẹ̀wà dúró èdò láyìí ẹ̀wọ̀sẹ̀ bẹ́ẹ̀ erin ti ẹ̀rí léyìí pọ̀ yíní kan léyìí ṣe oníkálukú bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù oníkálukú bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù oníkálukú wọn wọn bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù pé á ah, ìdántẹ́lẹ̀ yìí gbé wáyé ó ti ga jù báyìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó tún sọ nínú súra mi ó ní fa idha hibaluhum. وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى títọ́ sí kálukú sọ nǹkan ọwọ́ rẹ̀ sílẹ̀ báyìí okùn tí wọ́n dà sílẹ̀ pọ̀pá tí wọ́n dà sílẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní yára rẹ̀ lójú Musa látàrí idán tí wọ́n ṣe bí ìgbà táwọn nǹkan yẹn ń rìn ìyẹn ni pé wọn ò ní lódodo là ń sẹ́ńpẹ̀ ní sẹ́hẹ́rọ́lù kàyà idán imagination iṣẹ́ tí ń fi nǹkan hàn yẹn pọ̀ tẹ̀lẹ̀ láì jẹ́ pé ọ̀tẹ̀. فأوجس في نفسه خيفة موسى àwọn kan ti ń ṣẹlẹ̀ yìí báwọn kan yẹn ti ń lọ tó ń bọ̀ ó sọ ẹ̀rù jẹjẹ sínú ọkàn Musa ẹ̀rù bà Musa. قلنا لا تخف ọlọ́ọ̀ni máa bẹ̀rù. pé èèyàn náà nàá mùsà ṣẹṣẹ màá láì pàdé tó lọ. ìnáka ẹnìtẹ̀l àlẹ́ ìwọ ló borí wọn má bẹ̀rù ìwọ ló borí wọn. وألق ما في يمينك تلقف ما صنعوا ètò ìbẹ̀lẹ̀ akọ̀tù rẹ̀ sọ́sílẹ̀ yóò kó gbogbo tí wọ́n ṣe yóò kó mi. subhanallah إنما صنعوا كيد ساحر إنت ما في أجامع كتا tí e bá ṣe idán òkùdán etí òkùdán lásán ètè táwọn òkùdán máa dá òun náà ní tí wọ́n ṣe. wala yuflihu as-sahiru haythu ata kò sì síbi tó pè tó pìdán gbà wá tó sórí rẹ̀ kò sọ́nà tó pìdán lè gbà pìdán kò sọ́nà tó pìdán lè gbà tàtà sí tó sórí rẹ̀ adúpẹ́ fọlọ́ ìfinilọ́kànbalẹ̀ nílé ìjẹ́ látọ̀dọ̀ lọ kò sí tó kù náà lè ṣe tí ó sòrí rẹ̀ ìyẹn ni pé idán rẹ̀ náà ti ń sàkọlẹ̀ sọ sí torí pé kò lè ṣe àfi tọ́lọ̀ máa ní kọ́ sẹ̀ tó bá ìsún sẹ́ náà tán ọlọ́run bó ṣe ń tẹ̀sí bọ́ lọ́wọ́ rẹ̀ báyìí lọ́nà sọ fún anabi musa alayhi salam. So, وأوحينا إلى موسى أن ألق عصاك قال يا رسول موسى مقاتم بلو رسول فإذا هي تلقف ما يأفكون gbogbo tí wọn pa ní irọ́ tí wọn dà sílẹ̀ gbogbo ẹ ní pọpá rẹ pọpá musa gbé mi tọwọ pa àlùfáà ntí sòdodo wa hàn ntí sòdodo hàn ọbọ kọlẹ máa sánú yàmẹlú gbogbo tí wọn ti lọ wá bàjẹ́ gbogbo ní tí wọ́n ti lọ́gàjù ọlọ́run bá kọ́ ba gbogbo àtàtì àwọn alátàtì jẹ ọlọ́run bá kọ́ ba idán gbogbo àwọn òpìdán jẹ gẹ́gẹ́ bọ́lọ́run bá ti ṣe ba ti àwọn òpìdán tí wọ́n wá tako ànábì Musa aleyhi salam jẹ. wọ́pọ̀tọ̀ lẹ́ máa kánú yàmẹ́lú gbogbo ní wọ́n láwọn ṣe látàtì lọ́gàjù kò sí ní bàjẹ́ nítorí pé báwo ni àṣẹ tọ́ni tó ti ṣe wá lòun ní èèyàn lẹ́yìn òun lọ́mọ lẹ́yìn tó wọ́n wá lọ kojú ọlọ́run níjà àṣetánì bóòlù ti lè lágbára tó bẹ́ẹ̀. báyìí ìní ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ìlọ́pàá ìjà wọn jẹ́ fọ̀gólébó fọ̀gólébó hùnà níkà wọn ń padà wọ́n dẹni tá a borí aborí wọn wọ́n dẹni tó ṣe kó dẹni yẹpẹrẹ wọ́n pẹ̀yìn dà lẹ́ni yẹpẹrẹ aborí wọn wọ́n pẹ̀yìn dà ni yẹpẹrẹ. وألقي السحرة ساجدين ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ tá a borí wọn gbogbo àwọn òpìdán ṣubú lulẹ̀ forí kalẹ̀ ni wọ́n ṣubú lulẹ̀ forí kalẹ̀ kó lè bá a mọ̀ pé gbogbo àwọn tó tiwájú wa náà wọ́n mọ̀ kíkà forí kalẹ̀ fọlọ̀ ara ìjọsìn fọlọ̀ ni wọ́n ṣubú forí kalẹ̀ fọlọ̀ ni. qalu amanna bi rabbil alamin wọ́n ní ètò ìṣẹ̀lẹ̀ yìí o kò lè jẹ́ ìdá o kò lè jẹ́ ìdá nítorí pé bí Musa ti ṣe sọ pọ̀pá rẹ̀ sílẹ̀ pọ̀pá ò ṣe kò ṣe méjì ọ̀ ń tọ́ lọ́kọ̀ọ̀kan gbogbo táwọn òfin náà gbà sílẹ̀ yẹn tó bá ti dé ìdí ọ̀kan nínú tí wọ́n sọ sílẹ̀ yóò sì lọ gbogbo òfin náà dalẹ̀ yóò lọ yóò lọ nígbà tí wọ́n bá gbé gbogbo òfin tó lóo ní yìí tí nǹkan kan bá lọ́rùn kò sí nǹkan kan tó ṣẹ́kù fún ọ ti fọ sọ̀rẹ́ńdà lọ pọ̀pọ̀ alọ́ gbogbo àjò ẹ̀ nìyí títí ó wá yí àwọn òkú dáhùn pé à tí yóò tún lọ sí bàbá yìí mi tí yóò tún lọ sí bàbá yìí mi tí yóò tún lọ sí bàbá yìí mi ẹ bàbá sálẹ̀ odò bàbá ló fi odò táǹgbà nǹkan lọ́dọ̀ wọn ó tún lọ sí wọn náà nì ha ọjà bíi ti bíi ti àràkọ́ ó tún lọ tààrà náà nì gbogbo kálukú babalóòtà babaṣẹ́gun gbogbo tí kálukú lọ́lọ́run wọn lélẹ́ yóò lè jẹ́ náà nǹkan ká tó ti sẹ́mọ̀ wà lélẹ́ yìí eléyìí èsè dáhùn torí ẹni gbogbo wọn ti ṣubú forí kalẹ̀ fọlọ ẹ̀sìn wọn ti ti pàdé lẹ́nu pé wọ́n fìrà ọ̀nà tó bá kọ́ ọ̀la borí kílẹ̀ fún wa. ó sì ní gbogbo yóò di ọ̀kan náà amúgbálẹ́gbẹ̀ẹ́ fún un nígbà tó tún wá padà lọ sí pàdé pé à ẹ má dédé ń lò ẹ bá wa ká ṣe à wa gbogbo ọgbà fún mi ká lè torí tí ọba borí gẹ́gẹ́ àbí wọ́n dára rẹ lójú gidi ntí ọba borí gbogbo olúwa yìí àfi ká gbà ọ dàbí ìgbà tí wọ́n ti pàdé wọn ò sì ti pàdé ti dé èèyàn ti pàdé yìí. báyìí gbogbo wọn ṣubú forí fún musa o wọn forí kalẹ̀ kọlọ fẹlẹ dà wọn wọn sì sọ ọtọ jẹrìí ti pé amanna bi rabbil alamin agbọ olúwa gbogbo àgbà ńlá yìí àwa o kọrọ ọmọ bá wa dàrú ọmọ bá dàrú lójú ẹni tí nǹkan ò yé tura àwọn lè rò pé ẹ wá gbà fún báyìí rárá àwọn ni Rabbul Alamin ó lè má yé yín o òní Rabbi Musa wa olùwà Musa àti Haruna làwọn àgbẹ̀fẹ́ ṣe fi ráwọn náà. báyìí wọ́n ní tí wọ́n dá ọ̀pọ̀ débi gbogbo inú àtàwọn ojúdò kò ti ń tẹ́rì ju ní wọ́n lọ Musa fún alẹ́ gbogbo ẹ̀ musa sì tún náwó gan ejò ejò tó ti pọpá padà bẹ́ẹ̀ bó ti wà tẹ́lẹ̀ báyìí làwọn òkúta tó bọ ọkùnrin kalẹ̀ ọlà gbọ́ olúwa gbogbo àgbáńlá yìí gbọ́ olúwa musa àti haruna torí tó bá jẹ́ dání wọn ò bí dáa kò lè borí wa tó bá kí dání musa mú wa kò lè borí wa tó. onígbà tí ọlọ́wọ́ bá tó pa musa láti fi kọ́ sọ̀pọ̀pá rẹ̀ ó sọ̀pọ̀pá rẹ̀ ìgbà tó sọ̀pọ̀pá rẹ̀ pọ̀pá di ejò tó ya ẹnu báyìí ó sì bẹ̀rẹ̀ sí ní gbé gbogbo ní táwọn òkú náà dà lẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní gbé mi ibẹ̀ làwọn òkú náà ti forí kalẹ̀ wọn ò sì gbé orí wọn sókè títí tí wọn fi rí àlùjáná àti ná àtẹ̀tàn tọ́lọ̀ wọn tan àwọn méjèèjì ìdí nu dáa sọ pé amanna bi rabbil alamin àlùjáná láti wà fẹ́ lọ ẹ̀ka tó fa àwọn eléyìí láti àléyà táwọn eléyìí ọjọ́ ìdínú náà sọ pé àmánà bi rabbil alamin eléyìí jẹba rabbi Musa wa Harun Fir'auna wa ni hey ẹ ṣí àyà ní ẹ̀yìn tìǹbù amantum bihi qabla an adana lakum báwo lẹ́sìn lè gbàgbọ́ kí n tó yọ̀ǹda fún ẹ lè dá nǹkan ṣe nínú ààfin mi lábẹ́ ìjọba mi lábẹ́ ìjọba gan ẹ̀tú bẹ́ẹ̀ kátó pé nínú ààfin kúmá ẹ dá ìmọ̀ràn ẹ dá músẹ láì gbọ́ tẹnu mi. إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون إتلليوا ètè lélẹ́yìí jẹ́ ń dá nínú ìlú mi o torí kẹ́ ẹ lè bá lé àwọn aráàlú má mi lọ́wọ́ kẹ́ túlù má ń lórí òwe àwọn ọba nu ó túlù má ń lórí ni tíráwọn náà ní ti ń pòwe láti ọjọ́ tó ti pẹ́ yìí ẹdẹ tí ni kẹ́ ẹ bá túlù má ń lórí tẹ́wọ́n kí n tí ó sì fẹ́ jọ lójú ti ẹnu ah, ah, àwọn adarọ̀ ń kó yín wá láti láti yín lámúgálẹ́sì bẹ́ẹ̀ tí ẹ tí ìrètí gbọ́ dáàtún wípé gbà tó wá borí yín yìí o ẹ tún lọ tún ìtú ọwọ́ yín kẹ́ tún tún pa o ẹ wá sọ pé ẹ ó tó bá náà ẹ ọ̀kan náà lèyìn ó ti káyìn ó sì ti tó bá náà nu a sì ti gbà gbọ́ òkè ẹ fẹ́ tùlù mọ́ lórí àbí ẹ bá tùlù mọ́ ba lórí tó bá kọ́ ba nìkan náà lù sẹ́lù ó sì gbé kí ló dé táwọn ọba náà wá ń fi wàá léèyàn lù wọ́n ní kí wọ́n mọ́ tùlù mọ́ lórí ìwádìí ẹ lọ́dà rẹ̀ ok èyí tó burú ni káwọn ọmọ túmọ̀ lórí kò burú kí wò ó túmọ̀ ara rẹ̀ lórí nù ẹ̀yin káwọn lọ́ba lọ́ba ó fura o ni wọ́n sọ pé èèyàn tó lẹ́yìn ọba náà ṣe ń pè ní àlẹ́ ìbà nígbà tó bá ti pé eh, èèyàn mélòó ó lé wọn ọba ó sí pé ò sí káwọn èèyàn ó kọ́bọ̀ fún ara rẹ̀ túlù rẹ̀ lórí. gbogbo ọba láyé a gbọ́dọ̀ fẹ́ràn àwọn ọmọdé ẹ̀ kọ́ máa ṣe dáadáa sí wọn. kóun lè pe bí mánú káwọn ọmọdé ọmọ bá sùn lébi. kó lè fún yà kí ọmọ bá jọ rẹ̀. ọmọ láti káwọn èèyàn ọmọ bá fìlú lẹ̀ mọ́ lọ́wọ́ nítorí pé tí o bá sóore nínú ìlú àwọn èèyàn lọ síbi tó rí wà torí pé wọn bá làwọn èèyàn lè ṣe sùúrù mà tọ tí àwọn bàbá sánà torí bá wọlù kódà kìí sara àlú nìkan àjèjì ó tún wọlù àwọn kú orí wa nítorí orí ètò wọn rí ṣèjìnà òtó gẹ́gẹ́ bí síra àwọn náà ti ṣe sọ yìí ẹ tùlù máa lórí kò tó kí wọ́n máa bẹ̀rù kí wọ́n máa tùlù máa lórí nígbà tí wọ́n sì fẹ́ tu mára rẹ ní orí má jẹ́ wọ́n tu máa lórí má sì tu mára rẹ lórí eléyìí ni ní ti làákà ìsọ̀ torí ẹ̀ ilé kálukú náà kọ́ ẹni fẹ́ ẹni tó tùlé máa yín lórí ẹ̀yin náà má tùlé máa ra yín lórí má tùlé máa ra yín lórí nígbà tí báyìí. tí ọba ti mọ kòró ṣe bó ti ṣe àti bó ti ṣe oní òtún lè lórí. bẹ́ẹ̀ ẹni fẹ́ kó tújọ́ máa lori yín lórí mọ́sálásí wọn náà wọ́n máa rẹ̀ lórí wọ́n rẹ̀ lórí tó ti pẹ́ ẹnìkan ẹ̀ka lọ́wọ́ mọ́sálásí láàrin ọ̀sẹ̀ kàkàkẹ́ ẹ wáàzì láì dáàmú kàkàkẹ́ lọ́dọ̀ tiwa kìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà mọ́sálásí mi àwọn èèyàn wá mọ́sálásí àfilẹ̀ kan lọ́sẹ̀ adúpẹ́ kó àwọn jàmáà ti wá gbogbo àwọn máa wá sẹ́wọ̀n bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ bá wí sọ́gbọ̀n èmi ni ń bá wí o àmọ́ ti ẹ̀gbọ́n kọ sọ pé lọ́dọ̀ tiwa ń bì àmọ́ wá sọ pé ẹ bàbá alágbádá bàbá mọ̀túrá lọ́dọ̀ tiwa ti wá ọmọ ẹ̀ lọ bí ọ̀sẹ̀ kan sẹ́ni kéèyàn <laughs> bá gbọ́ ṣé yọ wàá mọ̀ kò ní wàá mọ̀ kódà gan ó lè lọ ọmọ ẹ̀dì ní àwọn tí wọ́n bọ̀ àwọn ìgbà ẹ mọ̀nà yọ kẹ́ iná bùkún so ìgbà tí wọ́n ọ̀fẹ́ kún túmọ̀ jẹ̀mọ́ àmọ́ lórí wọ́n náà mọ̀tún jẹ̀mọ́ so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn gbogbo èèyàn ló bá wí jà gbogbo èèyàn gbogbo ẹni láti wà ń pò àkóso kò ní wù ọ̀gbọ́n tú ẹjọ́ ń ṣàkóso yìí wọ́n má tùmọ̀ lọ wọ́n náà kọ́ má tùmọ̀ rà rẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ ńlá lélẹ́yìí lórílẹ̀‐èdè àwọn tó bá ń ṣèjọba gbogbo ẹni tó bá da ìjọba rú mọ́ wọn lọ́wọ́ nífẹ̀ẹ́ àwọn náà lára kọ́ má da ìjọba rú mọ́ra wọn lọ́wọ́ nínú tẹ̀sí fi níta ìjọba rú mọ́ra yín lọ́wọ́ ẹ jẹ́ kí ẹ̀yin ọmọ orílẹ̀‐èdè kó jẹ́ bàbàrà lọ́dọ̀ yín gbogbo orílẹ̀‐èdè tí wọ́n bá tẹ̀mí ọmọ èèyàn fún wọ́n wọn wá payín wọn payín gbé ni ẹ lákòókò àwọn èèyàn fẹ́ dúró mẹ́ wọn ní fẹ́ dúró mẹ́ orílẹ̀-èdè táwọn èèyàn bá ti rẹ́dọ̀ fi lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ tani ó fẹ́ gbé bẹ̀ ẹnìkan ò ní fẹ́ gbé nítorí gbogbo dúkìá tẹ bá lẹ̀ tìjọ ẹnìkan dá yín lọ́nà ọgbà gbogbo ẹ̀ lọ́dọ̀ yín ẹ̀ rẹ́nìkan tí ọba yín gbowó yín padà sẹ́lu ọmọ orílẹ̀-èdè bì lọ́pọ̀lọpọ̀ fi ti sáko ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé sàrà ẹlòmíì fi ń líìbù lókèrè wọ́n ti mọ̀ pé lọ́sàn-án àwọn ibìkan wà tó jẹ́ pé ẹ lọ jẹun nígbà tẹ́ ẹ lówó ẹ jẹun lọ́fẹ̀ẹ́ mà lọ kọ́dà ẹ ti di ara jẹ́ pàtẹ́ ìgbà tó di lálẹ́ iṣẹ́ tó ti lọ jẹun wà àwọn ẹ̀ ń ṣe bí sẹ́bi lè gbà onígbà tó ti lọ jẹun lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ orí alhamdulillah kí ló ń lé nàìjà tẹ́lẹ̀ náà ó wò ó rí ni ń wò ló ní ẹ wọ adúlọ owó ọkọ̀ yìí lẹ́fi wọ bàálù pé adúpẹ́ ah, táǹtì ẹ̀rí bí jẹun subhanallah ẹ bá ní kó padà náà jà ara àwọn ẹrú wọn tó yẹ kó da petrol síra rẹ̀ lára tó sanẹ́tì bí kàkà fún wọn padà sí nàìjà láàyè òkú wọn yàgbé ẹ̀yin ọ̀rẹ́ fún kí ló náà lórí kí lẹ́yìn náà túmọ̀ náà lórí. láwọn ìlú òyìnbó ti ẹ̀rí sáńsá lọ́rùn sẹ́wọ̀n tó refugee camp lẹ́nu mi ò wà fún dídí ọdún mẹ́ta tẹ́gbọ́n jẹ sàrà ni wọ́n mọ̀ gbé wá fún un oúnjẹ tí òdì ń ta lè fún mùsù lọ inú wọn máa fún ọ tí ó tún máa dúpẹ́ tó máa pọ́n tìlà ìdá kò sí yàtú bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè wa náà kò sí tó bẹ́ẹ̀ tó pọ̀ gánà ní ìbára ìjọ ṣàkóso dáadáa láàyè ẹ̀yin ọ̀fẹ́ kọ́ tùlù máa ń lórí ẹ̀yin náà má máa ra yín lórí mọ́nà ẹ̀yin náà má máa ra yín lórí torí ẹ̀ tìrọ̀ àwọn náà pọ̀ wẹ́ o ó lọ ẹ̀fẹ́ tùlù máa ń lórí فسوف تعلمون اما اجبع اجبع لأقطعن أيديكم وأرجلكم من خلاف مبرا فرعون اللي صلى مبرا يقول الله láti máa fi máa lẹ́nu mo búra pé màá gé ọwọ́ yín àti àwọn ẹsẹ̀ yín màá gé nípa ti pààrọ̀ min khilaf máa gé nípa sípààrọ̀ ẹnikẹ́ni tí mo bá gé ọwọ́ ọ̀tún fún máa gé ẹsẹ̀ òsì má ẹni tí mo bá gé ẹsẹ̀ òsì fún máa gé ẹsẹ̀ ọ̀tún má máa gé nípa sípààrọ̀ kò ní sí balance yẹn kí tó bá dúró pẹ̀lú ẹsẹ̀ kan tó bá dúró pẹ̀lú ẹsẹ̀ kan wọ́n ti gé ẹsẹ̀ ọ̀tún ọwọ́ òsì náà ti ó ti kú òun bẹ̀ sẹ́wọ̀n pé <laughs> so oníbọ̀wọ́ ti gé inú nípa tọ́ wọ́n á máa bá wọn pé ẹ máa lọlé lọlé ń bo tòmálẹ̀ ọ̀sọ́lẹ̀ bẹ́ẹ̀ nàkùn ẹ̀jẹ̀mẹ̀rin lẹ́yìn tí wọ́n bá ké ọ̀rọ̀ àti ẹsẹ̀ yín nípa ti pààrọ̀ ta wọ́n wá tó ka gbogbo yín lágbélé o gbogbo yín pátá ìyẹn ni pé láàyè lẹ́yìn tí a ti bí wọn gbà sí pààrọ̀ tún wá kàn ìsúnmọ́ kálukú lórí wọ́n kẹ̀sùnmọ́ lọ́wọ́ wọ́n kẹ̀sùnmọ́ lọ́wọ́ kejì wọ́n tún kẹ̀sùnmọ́ lẹ́sẹ̀ ibi tí ó kù sínú subhanallah tọ́ba dẹ́rù lu eléyìí báyìí náà pé gánfẹ́ ni kéèyàn kéèyàn sọ pé ní tí mo ní ṣe tí mo fi dání fẹ́ jẹ nírú ìyá yìí báyìí ní ṣe mọ́ táwọn rẹ̀ jì kọ̀sọ̀ tẹ̀mọ̀ pé gbà mí kì í ṣe pé ìyá tó bá ní wọn kún fi jẹyàn nǹkan gbà lérò pẹ̀lú rẹ̀ ni kíkọ́ jẹyàn lódodo especially nínú sẹ̀ríà Islam nísìnyí àti sẹ̀ríà sọ pé tó bá pààyàn wọn pọ̀ tó bá tilẹ̀ ṣe zìnà tó ti níyàwó fún ọsọ ọdún kò pa tó bá jalè fún fi ọ lọ́wọ́ sẹ́rí gbogbo nǹkan o ibi kẹ́kẹ́ àkọ́kọ́ gbà lérò pẹ̀lú rẹ ní ìhánilétí kété pípa yẹn ga kété gígé yẹn lórí kéga kété sísọ yẹn ló kò ga ìhánilétí ni torí pé lùtú ọba ti sófin kò sẹ́sẹ̀ tí gbogbo yẹn bá sì ti mọ̀ yín pé tó o bá ṣe kò sáṣẹ gbé sẹ́wọ̀n kíkálukú yóò sùn mẹ́yìn yóò kóra rẹ̀ ń dànù ṣíṣe rí àkọ́kọ́ gbà lérò tó jẹ́ bá ronú lóyà tó ń sí ọlọ́run ti là kalẹ̀ yìí ọ̀sẹ́ni tó bẹ̀rẹ̀ lọ kí àwọn olè bá tọ́ lókè. àmọ́ sábàtì tó kò sí yà ìrọ̀rùn ni ó jẹ́ fún wa láti ṣe kíni láti ṣàtàkù mọ̀tàbàtì mọ̀ kókò sí yà ìrọ̀rùn ni jẹ́ fún wa láti ṣàtàkù ẹni tó bá wá ní màá ṣe mo fẹ́ gun bí ọ̀sẹ̀lẹ̀ irú wọn làwọn mi ò fi kọ́gbọ́n ọ̀pá àyàn oníkòtí ìjọ ọ̀sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ àgbè lọ́rùn ẹlòmíràn ọ̀pá àyàn lọ́la ọ̀sẹ̀ntì ọ̀pá àyàn torí ìdá tá a tó rọ pé ń sọ̀kalẹ̀ àfi tí ọ̀daràn bá wáyé tọ̀ràn bá wáyé wọ́n sọ̀kalẹ̀ ẹnìkan jáde ó lóun ọgbà pé wọ́n lè gbìyàn lọ ìka ni wọ́n ní kíníkà ọkàn bí ọwọ́ rẹ̀ wọ́n lọ kọ́kọ́ jẹ́ ká ó lè sọ̀pẹ̀lú ní ilẹ̀kùn pàṣẹbẹ yẹn ti ìhánilétí ẹni gbogbo ìfìyàjẹ ọ̀daràn sálàyé rẹ bá wà nù sẹríà kó tiẹ̀ tó já sí yà gangan ìhánilétí ni pété ẹ bá gbọ́ tẹ gbà àmì láti fi yà ń jẹun sẹ́wọ̀n pé nígbà tí sọ̀rọ̀ àwọn náà halẹ̀ yìí nítorí náà ń fẹ́ mi pé kẹ́kẹ́ ẹ́ tó sì wá sọ wá dáadáa ara bá ló kó sórí pọ́ pa wá à ẹja máa ṣe tá lọ àwọn òṣèlú ti mú sámọ́ o nítorí òun tọ́ bọ́ọ̀lù àwọn tí má ní ti tí kò sọ́kàn wọn. إنا إلى ربنا منقلبون wọ́n ní sórí àwa nítorí ti dá wa lójú ni pé ọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá wa lápadà sí gbọ́ ọ̀pá wa ọ̀dọ̀ ọlọ́run lápadà sí bá a bú ọ̀rọ̀ ọ̀dọ̀ ọlọ́run lápadà sí gbọ́ ọ̀pá wa ní ìsìn ọ̀dọ̀ ọlọ́ọ̀ni fáàtì dìgbà mí ọ̀dọ̀ ọlọ́ọ̀ni kò gbọ́dọ̀ ẹlòmíì tá à ń lọ ń gbogbo bàtà wà bá kú ẹ sì wá ti gbọ́ lọ́nkọ tẹ́lẹ̀ ni àlókù ìdání wọn bá wọ́n sì dání tí ń ṣe wáàbí lójijì lọ́rọ́ wọn ti ya kálukú lẹ́nu ọ̀dọ̀ ọlọ́ọ̀la padà sí bẹ́ẹ̀ pa wá àtọ́nù ọ̀dọ̀ ọlọ́ọ̀la lẹ́ pa wá. وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا لما جاءتنا أتما كنت أقول في ما في أجوا nǹkan kan kọ́ ló fẹ́ fi ló fẹ́ fi ọ́ ló fẹ́ mú ọ fi ìyà jẹ wá tí ìbá ti pa gba àwọn àpẹẹrẹ ọlọ́run ọba wa gbọ́ nígbà tó ti wá bá wa. àpẹẹrẹ tọ́lọ̀ fi hàn wá pé òwe sọ̀rọ̀ àpẹẹrẹ tọ́lọ̀ fi hàn wá pé ọlọ́run lẹ́nìkan ò lè borí àpẹẹrẹ tọ́lọ̀ fi hàn wá pé nígbà wa táwa tí sá sí eléyìí tá a ti òjú báyìí náà lọ pé nítorí fi torí fìyà jẹ wa lójijì torí pé أفرغ علينا صبرا دسور دلوى دسور لوى كسور توى تسلي لارا بايا تلي في جوا سبحان الله دسور دبوى دلوى وتوفنا مسلمين تلي بقى يا كل subhanallah gbọdọ yọ ọkàn rẹ gbọdọ máa balẹ̀ lójúmọ́ islam tí wọ́n it's not a new thing òun gángan lẹ̀kùn ẹ̀ka ayé musa ni ẹ bá wọ́tẹ̀wọ̀ fẹ́nẹ́ mùsùlùmí àwa náà ń bẹ lọ́nbẹ tọ́ba pàwọ́ ìwọ lọ gbogbo àtọ́ba pàwọ́ pàwọ́ ní mùsùlùmí báyìí ni wọ́n sọ ọ́ ìrọ̀ àwọn nínú ayé àbí ó ní innahu lakabirukum alladhi allamakum al-qalam ọ̀kẹ́ fìràwọn náà ni ọ̀gá ah, Musa lọ̀gá yín tọkọ yín ní dán ó ti wá yé mi báyìí ńlọkọ yín sẹ ìdínú dẹbi lẹ gbà sọrẹ́ndà fọ́gà àbí bẹ́ẹ̀ kọ́ ni ó sì mà ike irọ́ ni níbi wọn bí Musa ń jò láwọn eléyìí ti ń pin dán wọn tó bí Musa làwọn eléyìí ti yòókù dán ṣùgbọ́n ẹni tó bá burọ́ kò ní ìdìbò sọ́sẹ̀ máa lè fi wọ́n jáwọ́ pé gbogbo yẹn náà ti mà. Sọ̀rọ̀kẹ́ Musa láti ìgbà tó ti dé láti Mádíyánà tó pe Fíráhùnà wá sí ìdìkọ́ máa sin náà tó sì fi mọ́ọ́jísà tó lọ́n fún hàn tí ń tọ́ka sí kó dòdò ló mú wa àtìgbà yẹn ni Fíráhùnà tó ń wò ó pópì dání. olóṣèlú ọ̀rẹ́sẹ̀ sí ìlú gbogbo gbogbo wọn lọ fún fún àwọn òkùn lẹ́jọ́ wa fún òun ti dá múta lágbára. wọ́n tó tó di pé ọlọ́wọ́n bá ọ wá dojú ti Fíráúnà ó dojú ti lórí ṣe ọlọ́run ti fòdodo àwọn pé ìjọ musa ọ̀dẹ́ni kankan máa nu wọn àwọn náà ti ẹ̀rí musa rí òsì bá wọn níjó púpọ̀ ní fìràwọn náà sì mà bẹ́ẹ̀ wọ́n ti lọ sọ bẹ́ẹ̀ láti fi bọ́ àtìrí ara rẹ̀ láti fi tú àwọn èèyàn lójú eléyìí wọ́n ń pè ní ọ̀rọ̀ tí olórí sọ nítorí kó lè bá a fi mú àwọn aráàlú lẹ́rú wọ́n máa ń pè ní kẹlẹ́ àmọ́ kílẹ̀. للاستهلاك الداخلي it was said for internal use yẹn kó lórí máa ń sọ̀rọ̀ nípa mi tó náà mọ̀ pé rọ̀ ni wọ́n kàn fẹ́ fi pa àwọn èèyàn lẹ́nu mọ́nù lò tàwọn tí ò bá ní làákàyè ló lè fi tàn jẹ àwọn làákàyè tí wọn fi irọ́ lásán kò sóòótọ́ ń bẹ irọ́ lásán ni fẹ́rù rẹ ni fìràwọn náà sọ ń bẹ̀rẹ̀ torí kò ti pera rẹ̀ lóluwà wa tọ́ga jù olúwa tọ́ga jù mọ́ wọn àpòlí rọrùn báyìí. lọ nígbà tí ìràwọ̀n náà lérí léka táwọn fìdá táwọn sì ṣàdúà táwọn sì ṣàdúà yẹn ìwọ ọlọ́run sùúrù ni kò fún wa o jẹ́kí sùúrù ọ̀kari àdálùwà àdálùwà kọ́dà bí aṣọ kọ́dà bí aṣọ ká máa ṣe nínú rẹ̀ kó o sì pa wá gbogbo ìgbà tó bá pa wá ní mùsùlùmí. wọ́n tún sọ fún Fir'auna nínú àyà mi nínú súra mi wọ́n ní faqdi ma anta qad èyí tó bá fẹ́ dálẹ́jọ́ ni ọ dálẹ́jọ́ èyí tí wọ́n á ah, ojú ti bí ìgbà tí yẹn máa ma lọ kó àwọn tí ó fi tẹ̀sí wá ni. انت وبعدين ثالث دنيا وثالث انما تقضي هذه الحياه الدنيا بكداج الجايلو بيايين وبيطاري انا امنا بربنا اوات يقولوا وابو ليغفر لنا خطايانا فقصا فرجا واسي سوا وما اكرهتنا عليه من السحر اتنتو في تقوى تقوى مواسي aláàtì náà ìmá wọlé tipátipá lọ kú wa wá wọn ti dá sí lọ́rùn wallahu khayrun wa abqa dájúdájú Ọlọ́run bá lórí lórí òní ọ̀sẹ̀ kù torí ẹ gbogbo ní tó olófin àìrọ lásán ètí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run lórí òní sì sẹkù innahu man ya'ti rabbahu mujrima orí kojú yọ ẹwọ Fir'aun gbogbo ẹnikẹ́ni tó bá pàdé Olúwa Ẹlẹ́dàá rẹ̀ lọdaràn لا يموت فيها ولا يحيى تيجي وتاتي في جهنم من هو وتسوى في كويلة فيلتقوا جهنم من هو ونيكون وتنيه ومن يأته مؤمنا أما وقوين تبا أقوى دي الله مؤمني قد عمل الصالحات تدستي أواساري فأولئك لهم الدرجات العلى أو نولي أو أقوى تبقى ما هو تما قويلي rẹ̀ làwọn olùmọ̀tò tó ń gbà tó àforí padà ọlọ́run fà lùjáná àwọn wọ́n rí bó ti dáa irú ìyà tí ayé tí àwọn olùwàgbọ́ òdodo ọ̀jẹ̀ ń bẹ̀ wọ́n tó wá fi náà hàn wọ́n irú bó ṣe burú tó irú àbí wọ́n rà lùjáná wọ́n rí irú ayé àti ìgbádùn táwọn olùwàgbọ́ òdodo rí ń bẹ̀ wọ́n rí iná wọ́n rí irú ìyà àti aburú tí ó ti àwọn ọ̀daràn nínú ẹ̀ làwọn náà ti dẹni tí ń ṣe gbogbo wá sí i torí rẹ̀ láàárọ̀ nígbà wọn débẹ̀ òfin dání wọn bàbá aláwo tó gbó tó gbó wọlé ìyàwó ìní wọn láàárọ̀ ṣùgbọ́n nígbà tí yóò fi dìrọ̀lẹ́ wọ́n ti di olùmọ̀ ńlá ti di olùpèpè sí jésù islam wọ́n tó kúkú ṣahídì. فقال الملأ من قوم فرعون àwọn abẹnugan olórí bú nínú àwọn èèyàn fìràhùn ọlù wọn sọ fún fìràhùn atadaru musa wa qawmahu lè fìdó fìl ọrù tó fi musa àtàwọn èèyàn rẹ̀ lẹ́nu ò ní gbọ́ àkẹsẹ sọ̀rọ̀ wọn musa àtàwọn èèyàn rẹ̀ tó fi pa àwọn náà lẹ́nu àti oṣù yẹn ju àwọn òṣìṣẹ́ báyìí lọ́sì musa àtàwọn èèyàn rẹ̀ lẹ̀ báwọn ọmọ ẹ̀sìn ìbàjẹ́ ló gbé pẹ̀ ẹ̀wọ̀n gaba sálò filẹ̀ jẹ́ ṣé musa ni àbí firawuna pé kí wọ́n máa ṣe ìbàjẹ́ ló ké pẹ̀ ó fi wọ́n lẹ̀ kí wọ́n máa bá àwọn èèyàn jẹ́ mọ́ ọ lọ́wọ́ gbogbo ẹni tí ń bẹ lábẹ́ ìjọba rẹ̀ kó ajẹ́ kọ́rọ̀ musa ni wọ́n máa gbọ́ à nǹkan ìyàlẹ́nu ni o àwọn eléyìí wọ́n tún sànù fìràwọ́nà pé kọ́ mọ́ gba musa láyè pé musa lòbìlẹ̀ jẹ táwa lòbìlẹ̀ jẹ nígbà tó yẹ kí fìràwọ́nà àtàwọn èèyàn rẹ̀ àwọn lòbìlẹ̀ jẹ o. ويذرك وآلهتك nígbà tí musa ti pọ̀ sí òun pọ̀ sí àti jíjọ́lúwa rẹ̀ ó lòun lè fi hàn ọ̀pá ọ̀tì ó lò wọ́n gbọ́ lóluwa tó wọ́n sìn tó ayẹ kó fà wọn náà lẹ̀ àwọn ò sí ọ́ wọ́n sì ń bá àwọn èèyàn jẹ́ mọ́ ọlọ́sùn òní tí wọ́n sì wọ́n òní tí wọ́n sì wọ́n má. tọ́ báyìí wọ́n wọ́n sọ fún sí fún fìràwọn náà lórí musa kókó wà nǹkan ti sọ̀rọ̀ rẹ̀ báyìí ẹni fìràwọn náà bá dáhùn wọn ní sanu qattilu abna'ahum wa nastahyi nisa'ahum wa inna fawqahum qahirun wọn ní ẹ̀ma dààmú ẹ̀ma dààmú gbogbo àwọn ọmọkùnrin wọn á mọ̀ pa wọn ni gbogbo àwọn ọmọkùnrin àwọn ọmọ ìsírẹ́lì á mọ̀ pa wọn ni gbogbo àwọn obìnrin wọn ládàá sí eléyìí jẹ́ pípa kejì ẹnìkan wọn ti bí musa ní ti ń pààyàn tó eléyìí tí wọn á jẹ àtẹkẹjì tó ẹ tó máa pa wọn torí kan tó bí musa ní ti ń pààyàn títí dìgbà tán bí musa ìbẹ̀rù kan náà bá sí musa wọn musa ló ti wá yọjú yìí níta ń ló dé yìí tó kí wọn á ló dé wọn yẹ lómi tó ń bọ̀ tá a mọ̀ ẹ máa pa wọn lọ́mọ ẹ máa pa wọn lọ́mọ kí ló dé táàrí musa ìpa ẹ̀wọ̀n náà la tájẹ́ ti táàrí pa wọn mọ́ ẹ wá bí ọmọ táà ti padà nù táàrí pa ó sì tún ní wọn máa pọ ọmọ olórí ibú nígbà tí fíráwọn náà táàrí kí wọn máa pa wọn ni ilé ìbá àwọn ọmọ israẹli ló sì yọ bá wọn lọ́kàn jẹ́ lẹ́yìn tí musa ti dé ó sì yàn kí yá tó rí tí bàbá burúkú yóò tún máa pa wá lọ́mọ. wọ́n lè musa lè kọ́ omi ẹja wàràn lọ́wọ́ lọ́wọ́ ẹja sì sùúrù innal arda lillah dájúdájú ọlọ́wọ́ bá lónìí lẹ́wọ̀ yurithuha man yasha'u min ibadihi yóò dẹkùn lẹ́fẹ̀ẹ́ni tó bá fẹ́ nínú àwọn ẹrú rẹ̀ wal aqibatu lil muttaqin àti pé àtúbàtà rere òní jẹ́sẹ̀ nìkan àti táwọn olùkọ́ ayọ̀ lọ. qalu udhina qalu. أوذينا من قبل أن تأتينا ومن بعد ما جئتنا wọ́n ní àwọn èèyàn yìí ti ní wá lára ṣáájú kó tó dé wọ́n sì tún fẹ́ máa ní wá lára lẹ́yìn ìgbà tó ti dé wọ́n ní wá lára kó tó bí Musa ń pa wọ́n lọ́mọkùnrin ó sì tún ní kó máa pa wọ́n lọ́mọkùnrin ní ìsìn tó ò rí nǹkan kan ò ní rí nǹkan kan bá ní ṣe sí i tó máa ń tó wọn sọ fún Musa mi. qala asa rabbukum an yuhlika aduwakum kó lọ dájú ọlọ́run ọba pa ọ̀tá yín rẹ́ńjọ́ kan wa yastakhlifakum fil ard yóò sì fi yín ṣe àrólé lókè pẹ̀ ọlọ́run pa fìlàwọn náà lẹ́jọ́ kan yóò fi yín ṣe àrólé lókè pẹ̀ bẹ́ẹ̀ ń dúró sọ ìfẹ́ tá a mẹ́lú ọlọ́run wà á wò kó lẹ́yìn náà yìí sáré ti ti pa fìlàwọn náà rẹ́ ta ìparẹ́ kíákíá ni wọ́n ti ráwọn ẹni tó ń forí balẹ̀ fóòsà wọ́n ní báwa náà wó sàkàn tá a máa bọ̀ báwọn eléyìí ti ló sà ha ọlọ́run padà fi ń sàrò lé lókè pé yóò sì wo inú òsì sẹ́mi náà nítorí ìdè eléyìí báyìí ni Musa sọ fáwọn èèyàn rẹ̀ wípé kó ẹni tá a kò sí ní tá a lè ṣe sọ̀rọ̀ rẹ̀ àtẹni tá a lè mú àtẹni tá a lè mú pápá àwọn tí kò tó ọlọ́ọ̀ni pápá àwọn tí kò tó ọlọ́ọ̀ni lóṣù ẹni tá a lè mú káwé bí n tó agbára pa a lè mú a lè fìyà jẹ débi táwa náà fi dẹni tí wọ́n mú a lè fìyà jẹ débi táwa náà fi dẹni tí wọ́n mú títẹ̀ lọ́sẹ̀ ọ̀ pupa lọ́pa tọ̀wọ̀n pé wọn náà ti ṣe tí wọ́n fi kọ́ ọ̀kú ńlẹ̀. lórí ẹni tá a lè mú àti tó ọlọ́run tá lè mú ọkọ àwọn tó kóòtù Ọlọ́run ìsinmi wà bẹ tábà gbẹ̀san lórí ìyànjẹ tó yẹn yàn wá jẹ tá a bá ti gbà bí iye ìyànjẹ tó ti fún wa lọ àtẹ lọ. ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله ولكن أكثرهم لا يعلمون أنا رباني dájúdájú ọmọ lórí pọ̀pá àti ọwọ́ musa lásán o àwọn àmì ká tó mú wa fún Fíráúnà gbọ́wọ́ musa ó tún lékele ó ju bá ń lọ. nínú rẹ̀ òun náà ni àwọn àmì míì tá a fi sàdáwò fún wa àbàmì míì a fi sàdáwò fún wa gẹ́gẹ́ bí a ti ṣe da a ti ṣe ìyàn sí wọn tí dá mú ó ṣe pé àǹfààní oko tí wọ́n rí ebi wa pọ̀ ọ̀dá dá tó ti pé àwọn èso wọn kò tó nǹkan mọ́ ó dínkù jọjọ ó dínkù jọjọ gbogbo eléyìí wọn bẹ nínú àwọn àmì ilé ìtọ́lọ́run ti dá wọn wò ọlọ́run ṣàdédé sí bẹ́ẹ̀ àbí bóyá kí wọ́n ti ẹ̀jẹ̀ rántí ọlọ́run nígbà tí dáadáa bá wá dé bá wọn tẹ́lẹ̀ òkú dáa kí irúgbìn yọ tó yọ dáadáa. قالوا لنا هذه wọ́n ní eléyìí tí wàá ní o àwọn alẹ́ tọ́ sí o wọ́n yín tó tóbi hàn pẹ̀yẹ́ ẹ̀ bàtà burú bá wá sí wọ́n tọ́ dáadáa síyàn mú tójú ọ̀rọ̀ tí gbogbo nǹkan kó rọ yàtọ̀ ìyọ̀hó bí Musa wọ́n mẹ́mẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní ru aburú sí Musa àtẹ̀ntọ́ wa pẹ̀lú ẹ̀kọ́ àwọn ló kó bí báwọn àwọn ló kó aburú yìí wá àwọn ló ti ta wọn. ألا إنما طائرهم عند الله dájúdájú àdáhùn tó ti wọn ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá àpẹẹsẹ yàn ló fi ti wọn o àdáhùn tó ti wá gbogbo ń tó bá ti wá ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá èso ọdẹ ló ti wá. ولكن أكثرهم لا يعلمون ṣùgbọ́n tó pọ̀ jù nínú wọn mọ́ ọmọ kọ́tọ̀ Ọlọ́run tó ti lọ wá. nàdàfẹ́ yàwó gbogbo nǹkan ti ń da tẹ́lẹ̀ ìyàwó wa wọlé àwọn máa kìrìn aburú ma ẹsẹ̀ òsì ló gbé wọlé ẹsẹ̀ òsì ló gbé wọlé iná ní gbogbo nǹkan ti dàrú ẹ̀yìn ká máa kíyèsí o fún ìgbà tẹ pé àwọn tí ó wọlé ẹsẹ̀ ọ̀tún ní kẹ́kẹ́ òsì wájú o kọ́mọ́ bàá ti lọ́la kẹ́kẹ́ tí òsì ló gbé wọlé ìrọ̀lá. tọ́ lẹ́yìn náà ní tẹ́ bá ara mọ́tò. ó ti ń dá mú yín dáadáa dáadáa àmọ́ ti tẹ́ ra mọ́tò yìí báyìí gbogbo nǹkan ọ̀bá lọ déédéé má wọn ò há mọ́ bí ọ àfi lẹ́nu ìgbà tó ra mọ́tò tó ọ ẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí pé mọ́tò yìí o aburú wọlé o kọ̀kọ́lá wọlé o aburú ló o bẹ́ẹ̀ ìyẹn kọ́lé tó ti wá kọ́lé ọkọ̀ owó èsì wọn gbà kan tẹ́lẹ̀ wọn á ní ilé yìí ibi ló kó bọ̀ wọn àìdá ló kó bọ̀ wọn ẹ̀dá kun kí làwọn tún lè ṣe táwọn lè rí má léwu táwọn lè so má léwu nítorí káàbùrú lè bá kú eléyìí gbogbo ẹ̀ wọ́n pè ní akóyára kí wọ́n máa ro aburú sí nǹkan fún ìlú aburú sí èèyàn sí ìtọ́lọ̀ irú rẹ̀ náà ni akọ̀tẹ̀ àní ẹsẹ̀ tá a kọ ẹsẹ̀ burúkú ni ẹsẹ̀ ya yín ni tẹ́ bá sì kọ ẹsẹ̀ ya yín òde òní dà ọlẹ́sì òsì ẹsẹ̀ yóò ní tó bá ti kọ ẹsẹ̀ yóò ní òde òní dà àwọn òbílà kí ló dé tó kọ ẹsẹ̀ bàbá rẹ̀. bẹ́ẹ̀ ni ẹni tó ṣe é gbé wọ́n láwọn ò lè wẹ́ bẹ́ẹ̀ níjọ́ kan àtijọ́ kan. àyàfi kọjá pé àwọn ń wí àrídìí kí àwọn dànù ọjọ́ kan àtọ́jọ́ kan àwọn yàrá sinra náà ni irọ́ lásán ọmọ àrùn ọ̀wọ́ ẹsẹ̀rẹ́ kò sì máa ládùúgbà pé allahumma la ya'ti bil khayri illa ant wa la yadfa'i sharra illa ant wa la hawla wa la quwwata illa billah wọ́n lọ́wọ́ tó lè mú orí wá bá ní àfiwọ́ òsítẹ́ni tó lè ti aburú dànù fún ní àfiwọ́ òsì wá sí agbára kan bẹ́ẹ̀ kọ̀sọ́gbọ́n kan fún wa yàtọ̀ sí ètò ọlọ́mọba fún wa pẹ̀lú eléyìí ọlọ́run máa ti ògbóró àwọn ìgbàgbọ́ kí gbàgbọ́ ń dànù. èyí ṣe tó fi jẹ́ pé ẹni tó fẹ́ ṣe ọ lọ́wọ́ láàárọ̀ kò lóò ní gbowó lọ́wọ́ rẹ̀ onítorí tó bá gbowó lọ́wọ́ rú rẹ̀ tó ọ̀bọ̀ ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ burúkú tó gbogbo àwọn àkídà àwọn ìgbàgbọ́ àwọn kèfèrí ni mùsùlùmí sì làwa mùsùlùmí ọ̀gbọ́dọ̀ gba ní táwọn kèfèrí gbàgbọ́ fọ́ ọlọ́ni alẹ́ ìnáma kọ́ irúhùn àìndọ́lọ́ kò yé wọn o dájúdájú àdánwò tó ṣe wọn kò ti bomi wa o àti látọ̀dọ̀ lọ ọ̀dọ̀ ọlọ́run ló ti wá kò sí tó ṣe wá tó ti tó sẹ̀yìn ọ̀lọ́ kódà lẹ́yìn tó bá ta burú sí ọlọ́ ta sí ọ lè tẹ́ à pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́ bẹ́ẹ̀ bọ́lá sọ pé wọ́n máa bọ̀bọ̀ rí nàbí ìmọ̀ àhádé ẹ̀ làbí ìdìnnìlà wọn ò lè fi dáyẹ̀ fi ní ẹnìkan lára àfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tọ́lá wọn bọ̀ bá yọ̀ǹda ìsẹ́ni tí ó lè ní ọ lára pẹ̀lú kẹ̀tẹ̀sẹ̀ abẹ́ lọ́wọ́ bá wa kí kò ti àwa náà lọ́kàn nínú ẹni tí máa ń lò ó lágbára torí tí máa ń bá lágbára gbogbo àwọn rọ́bìṣì náà fẹ̀ táwọn èèyàn máa ń gbàgbọ́ ẹ̀ kò ní lápálá rẹ̀ kò ní lápálá rẹ̀ torí ẹ̀ Abdullahi bin Mas'ud radiyallahu anhu ó ní gbogbo tẹ́ bá ti gbọ́ àìrìnrìn àjò ń jọ báyìí àìwẹ̀sẹ̀ ń jọ báyìí kẹ̀kẹ́ tí àwọn bá fi ń wẹ̀ ọkọ̀ gbọ́dọ̀ fi wẹ̀ ọ̀sẹ̀ tá a fi fa bọ́ àgbọ́dọ̀ fi fọ́sọ́ àgbọ́dọ̀ fi wẹ̀ àgbọ́dọ̀ fi kíní oúnjẹ bá ti ń sọ tó bá ti pọ̀ olùmọ̀ọ́sẹ̀ lápá lára wọn. fàábí ló sọ̀rọ̀ yẹn ó ní ṣùgbọ́n tọ́lọ́ máa fi sì dànù náà ni àtìdáwọ́ pọ̀ yìí sẹ́yìn bá bọ́lọ̀ ń dúró lódodo èèyàn sọ pé wọ́n lọ́n kò sẹ́ni tó lè mú rere wá àfihàn kò sẹ́ni tó lè ti aburú dànù àfihàn àwọn ọ̀gbọ́ngbọ́n kan àti lágbára kan lẹ́yìn ìwọ ọlọ ọlọ́run máa fi di àwọn aburú yẹn dànù. وقالوا مهما تأتنا به من آية لتسحرنا بها فما نحن لك بمؤمنين وأن سوري وموسى يو àwa tí ọlọ́lọ́run ọtí yìí báyìí ọ̀daràn tó dáràn dójú àmì làwa o àwọn ètè ẹni tó ti bá ìgbọ́rọ̀ ti ọmọ kékeré o àìgbọ́rọ̀ tàwọn àwọn èèyàn fíráwọ̀nà ìyàtí fíráwọ̀nà agídí wọn àìgbàgbọ́ wọn ó lágbára ìmọ̀ àsọpọ̀rí ìbàjẹ́ lákùsí tiwọn ọ̀làmì wọ́n ní sórí gbogbo èjì jogún orí kò lè mú wánú àmì kò mọ̀tì ọ̀jẹ́ ọjẹ́ pọ̀ pàkàtí ń dejò mọ̀tì ọjọ́ wọ́kàtí ń mọ́lẹ̀ bí oòrùn mọ̀tì ọjẹ́ ẹ̀yìn gbogbo àwọn àmì tó ló mú wá nìsín náà tọ́jú ọmọ adé ẹ gbígbé ọ̀dádá ìyàmú tó mú nǹkan mi wá gbogbo tó mú wa láti láti láti dán wa. bàmá náà lọ́kọ̀ bí mọ̀mìnì má dára rẹ̀ jẹ́ àlégbàgbọ́ ah wà láwọn kèfèrí tó gba gbogbo dòdó gbogbo ìràwọ̀ nù orí ibu ti lọ gbogbo èyí yòówó lè mú anú àmì àwọn onígbọ̀n bọ̀ tọ́ yẹn kí n lọ́tọ́ bá mú wa lọ́tọ́ bá mú wa ọlọ́run ní sọ nígbà tó ti sọ bẹ́ẹ̀ yẹn fàrṣẹ́lá aláìhí mọ́tòfàn. àwọn aran túfàánà fún aran tiwọn túfàán òun náà ni <coughs> àjọ òjò àrọ ọ̀rọ̀ dáwùjọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kọdá òjò yìí wá di ohun tó bà gbogbo orúgbìn jẹ gbogbo èso ọba jẹ omi yalé. agbara ya gbogbo bí tẹ́ wọ omi yìí náà ni gbogbo bí tẹ́ bá wọ omi náà ni ìwọ wá nínú ẹgbà wọrọ láti ọ̀dọ̀ àìsà òbí ọgbà ọgbà àìsà ọfẹsẹ wọn ní tó fáànà tọlọ ọ̀ràn sí wọn pé ni ọfẹsẹ tọ ó mú kí omi kọ́ yálé omi yálé omi kún bíbí kò síbi tẹ́ ẹ̀ wọ̀ omi ní débi kó àwọn akọ́tẹ́ sílẹ̀ ní ìtúsọ̀ àgọ́dùn wọ́n ti bẹ́ẹ̀ gbóúnjẹ kaná tọ́jọ́ kà ní yóò domi bẹ́ẹ̀ gbẹ́ran kaná yóò domi tó <laughs> ó kù fi tá a gbé gbà. èmi náà lọ sọ pé gbogbo àmì yóò wo lè mú ní gbọ̀gbọ́ náà wọ́n á fẹ́ ṣe fún ọ gbogbo nǹkan dùn mí. wọ́n á jẹ́ àdà bá ó lọ tún wọn tata sí wọn tata táwọn èèyàn máa jẹ láńtata tata ọ̀nbẹ nù burúkú èèyàn èèyàn lè jẹ lè jẹ láì lè jẹ ló lè jẹ yíyan lè jẹ láì kọ jẹ kọ pátìlà kò tún tó burú mẹ ó wá nínú wọrọ láti bàbá ó ní mo bi Abdullah ibn Abi Awfa mo bi léèrè nípa tata. وأن غزونا مع رسول الله صلى الله عليه وسلم سبع غزوات نقبل الجراد ويان حكم وصوته مجدي لا جاري نيا النبي صلى الله عليه وسلم دان منك مجدي تان في سنجا جدا تالو وسنتو بلوكين وجه السرينين الشريعة حديث في الثاني لالوك أحلت لنا ميتتان ودمان ان الشريعه الإسلام وكم بشيء méjì wà tó lọ́n sílẹ̀ tó fún wa pa lè jẹ́ lóṣùgbọ́kùn gbèsè ni. ẹ̀jẹ̀ méjì wà tó yẹ kí ọlọ́mọ pa lè jẹ́ tòǹtìgbẹ́jẹ̀ ní tọ́nà ti ti jẹ rẹ̀ léwọ̀. ẹ̀rí òkun gbèsè nǹkan méjì tá a lè jẹ lókun gbèsè òun náà ni alḥud waljarad ẹja òkú ẹja ọlọ́ngbà ká jẹ àti tata ọlọ́ngbà ká jẹ lókun torí ṣé wàá lọ ra ẹja lójà ni wọ́n wà láàyè ọwọ́ àmọ́ ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀tẹ̀ lọ bá ti mọ̀ kó lè jẹ́ sínú òní wọn marhaba ẹ̀tọ́ ni halal ìyẹn ní kẹjọ òbúkátà káṣíṣe dùnbù rẹ̀ náà ohun bátìrù ló ti jẹ ni bátìrù ló ti jẹ ni borí lọ́kọ̀ọ́kọ́ máa jẹ ni ṣètò bá rí kó pé ọ bẹ́ẹ̀ náà ni bàtà yẹn o lè kọ́ ó lè mú kọ́ já olú rẹ̀ jẹ gbájà ní pọ̀tọ̀ yókù sọ. ẹ̀jẹ̀ méjì tọ́lọ̀ ti lẹ́tọ̀ onálẹ̀dọ̀ àti àwọn pankria eléyìí tí máa bẹ nínú ara tí máa jẹ́ dùn ọlọ́run ti lẹ́tọ̀ fún akájẹ àtẹ̀dọ̀ ẹ̀jẹ̀ ní méjèèjì islam ọgbà tó kájẹ ó ti dọ́gbọ́n báyìí lọ́lọ́wọ́ bá jẹ àjàràdù sí wọn tata gbogbo bíkíbi tata ni gbogbo bíkíbi tata fẹ́ wọlé tata fẹ́ jáde tata àwọn afọ́njẹ́ sílẹ̀ kan wọ́n ní gbogbo bíi tí wọ́n bá gbóúnjẹ kaná kan gbogbo di tata ni àmàlà di tata ọbẹ̀ di tata kálukú náà ti mọ̀ bá dáhùn òdòdó yìí o ìfọ̀rọ̀ wa tó gbé wa dé táwọn fi níyẹn. bákan náà ọlọ́wọ́n bá wa ó tún dẹ alùpùpùmọ́là ó tún dẹ alùpùpùmọ́là ọ̀dẹ́bí wọn òun náà ni iná orí ọlọ́ǹtẹ́ sí wọn gbogbo bíkíbi iná yìí tí wọ́n bá bu orí wọn báyìí ó bu jáde ní gélèmà tí wọ́n bá họra báyìí ó kú jáde ní pọ̀mù tí wọ́n bá wọn wọn aláìgbọ́rọ̀ tẹ́wárí gbogbo ìgbà tí ọ̀kan bá ti dénú àwọn ọ̀sán wọ̀nyí wọ́n máa tún lọ kí bá musa nìgbà wá omi tí wọ́n á pọ̀ ju kó tiẹ̀ bá wa mú kó tó bá ti mú kó agbọ̀gbọ̀ lọ́tẹ̀ yìí àtẹ̀rí tọ́lọ́mà tó ti mú kó gba omi lásán àti bí nǹkan kan tiẹ̀ ń bẹ̀rẹ̀ tí ò sí nǹkan mi <laughs> ọlọ́wọ́ bó ti jẹ nǹkan mi sí wa tó ń bá wa pélé ẹ̀rọ tó dábà tó lọ dára dákun wá kan mí mú wájà rí àti bí wọ́n ta lásán ọlọ́run tó bẹ́ẹ̀ náà sí wọn iná ìfọwọ́ àyà tẹ̀síkọ́ every corner every corner àwọn afáàkàtì ẹtúmọ̀ rẹ̀ pé ìdúnni ìdúnni ọlọ́dẹ sí wọn kọ́ máa jẹ wọn èwo ni ìjẹ yẹn gbogbo ẹ̀ ń jẹ wọn ni. tọ́ láì àwọn alágídí sáré yìí o bẹ́ẹ̀ lọ́wọ́ bá ti fún ọ. ọlọ́ni wọn gbọ́ fáadìá lẹ́yìn rẹ̀ ọlọ́run tó dẹ ọ̀pọ̀lọ́ sí wọn ẹ̀wò tó fàánà ẹ̀wò tata ẹ̀wò iná tàbí dùn ẹ̀wò gbọ́ fáadìá àwọn ọ̀pọ̀lọ́ ọlọ́run tó dẹ sí wọn gbogbo nǹkan tó ọ̀pọ̀lọ́ kíbíkíbi ọ̀pọ̀lọ́ ni èèyàn ọmọ rírìn mọ́ ọ̀pọ̀lọ́ gbogbo gbogbo àyè bẹ́ẹ̀ ti ọ̀pọ̀lọ́ gbogbo ní yàrá ọ̀pọ̀lọ́ tó bá gbọ́ kàkálẹ̀ tó ló fẹ́ máa jẹ ọ̀pọ̀lọ́ àdánwò wọ́n dẹ́mà ẹ̀jẹ̀ ọlọ́run tó dẹ́jẹ̀ sí wọn gbogbo nǹkan dẹ́jẹ̀ gbogbo nǹkan dẹ́jẹ̀. آيات مفصلات gbogbo àwọn eléyìí jẹ àwọn àmì tá a ṣe yékéyékéyéké tó nílò aka olùtọ́ gbọ́lọ́ngbọ́ fẹsẹ̀kìbọ́rú ṣùgbọ́n àwọn ṣègbéraga ni. وكانوا قوما مجرمين kàkà kí wọ́n gbàgbọ́ ọ̀daràn ni wọ́n yà ó ọ̀daràn ni wọ́n yà ó. فلما وقع عليهم الرجل قالوا يا موسى ní gbogbo gbàtàdà wò bá ti dé bá wọn wọ́n ní wọ́n Musa gbogbo gbàtàdà wò bá bá wọn nínú àwọn àdánwò wọ̀nyí wọ́n ní wọ́n Musa ud'u lana rabbaka bima 'ahida 'indak bá ní pé olúwa ẹlẹ́dàá rẹ àdéhùn tó ṣe fún akó pé pé òun mú nǹkan ikú kọ́dà kọ́kọ́ bá ní mú kú. lẹ́yìn kẹsẹ̀ dàrín lẹ́rẹ́jìlá tó o bá fi lè mú aburú àdánwò ikú fún wa lánàá mi nà lẹ́kẹ̀ apá gbọ̀gbọ́ ni gbogbo àdánwò kọ̀ọ̀kan bá ń sọ fún sáàmù. ولنرسلن معك بني إسرائيل a sì tún búra pa tu àwọn ọmọ israẹli lẹ̀ fún ọ ṣùgbọ́n fẹlẹ́mà kẹsàn-án àǹkà mọ̀rẹ́dìlá ìlà ẹ̀jẹ̀lẹ̀ fún balẹ̀kú ìlà omi àǹkóso. ṣùgbọ́n ìgbà tó lọ́wọ́ bá mú aburú yẹn kó fún wa títí di ìgbà tó lọ́wọ́ bá ní aburú ọ̀wà. wọ́n tún yí àdéhùn ni ṣebí láwọn gbàgbọ́ wọ́n tún yí àdéhùn wọ́n tún béèrè omi omi ó tún dé wọ́n tún ní àtàdéhùn tó náà bá tún kọ́ fantaqamna minhum àfìyẹsẹ wọn jẹ wọn o torí pé ẹnìkan lè lọ kọkọ mọ lọ lọ́wọ́ olúwa rẹ bẹ́ẹ̀ ni ìdẹ́gbẹ́gbẹ́ àti pamọ́ ló wà kó láti fi òdodo kò sẹ́ni tó lè jàjàbọ́ mọ́ lọ lọ gbogbo ń dànsí lónìí àti pamọ́ yìí torí rẹ àwa gẹ́gẹ́ bọ́lá ti ti dá wa lálábòsí èèyàn àwa máa ń lérò pé ńgbà tá a máa ń hùwà kàtà ń ta ìdá tí yọ̀ jẹ wá a máa lérò pé ó ti dàtí gbé ni bọ́lá ti tọ́ mi yá èèyàn wá ní olóògbé ní yérò bẹ́ẹ̀ títí tí òun ti dé ọlọ́ni kan mi gbogbo ètò wọn rí tẹ́lẹ̀ ọlọ́run bá fi ń pòwe fún wọn ni ní ó ṣe yín ò ìyá tí ó jẹ yín yóò ka màmá o tẹ́ ẹ bá ìgbàgbọ́ gbogbo àwọn àmì yìí o. fún agọrọkọnà ọmọbìnrin àwọn amú àtẹrí sínú òkun ńlá amú àtẹrí sínú òkun ńlá bí anahum kẹsàbù bí ayé àtìlá ìdí tá a sì fi ṣe bẹ́ẹ̀ sí wọn ó ní pé wọ́n pe àwọn àyà ọlọ́run ọba nírọ́ gbogbo àwọn ọ̀rọ̀ ọlọ́run gbogbo àwọn àmì tí wọ́n rí irọ́ ni wọ́n pè ọ̀kàánú àìníhà ọ̀gọ́ fèrè wọ́n sì jáde tọ́fọ́nú fọ́ra kúrò nídìí àwọn nǹkan tí ọlọ́run bá tọ́ láti ẹsẹ̀ wọ̀nyí. wọ́n wá fún wa ní ìròyìn nípa gidi orí kunkun àìgbọ́rọ̀ àwọn èèyàn fíráhùn àti irú àwọn àdánwò tó ń ti kó bá wọn tẹ́lẹ̀. látàrí àwọn àyà tó ń fi ránṣẹ́ tí wọ́n kọ̀ láti gbàgbọ́ àdánwò tó tẹ̀lé kó tó wá já sí ìyà ìyà tó mú wọn lọ lápapọ̀ òun náà ló kùn eléyìí tó tó ká lẹ́bi musa fi pọ́pá rẹ̀ nà ó kún pín sí ọ̀nà méjìlá kí ọ̀sà wọn ìran Ísírẹ́lì tí ìran kọ̀ọ̀kan mú ọ̀nà sápọ̀ yàtọ̀ sí ìran mi ṣùgbọ́n tí fìrà ọ̀nà náà débẹ̀ tó rò pé ọ̀rọ̀ ọ̀rùn fóun náà fóun náà dẹ́tẹ̀tẹ̀ táwọn náà ń tọ́ lọ wọ́n ń tọ́ lọ kíkẹ́ ni Musa ṣe táwọn ò lè ṣe àwọn kẹ̀ níbi táwọn lágbára dé àbí Musa kẹ̀ níbi táwọn lágbára dé ọlọ́run bẹ̀rẹ̀ dáa ó ti sàwọn títí títí títí gbogbo wọn náà kù pẹ̀lú kankan lẹ́yìn lẹ́yìn rẹ̀ ọlọ́run bá wọn apá musa láti kó tó na òkun padà omi òkun tó padúdé padúdé mọ́ Fíráúnà àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ nítorí kí wọ́n pọ̀rọ̀ ọlọ́run bá nírọ́ nítorí kí wọ́n fọ́nú fọ́ra sọ̀rọ̀ ọlọ́run parun wọn parun wọn. قال وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها ẹwàárìnkà àwọn èèyàn tí wọ́n ti sọ dọ̀lẹ́ lókè pẹ̀tẹ́lẹ̀ ìyẹn àwọn ọmọ Ísírẹ́lì àwọn ọmọláàjogún ilẹ̀ fún àwọn lápadà jogún ilẹ̀ fún ibù ọrùn àti ibù láàrẹ̀ àwọn láàjogún ilẹ̀ fún àwọn nìkan láàjogún ilẹ̀ fún gbogbo àwọn àyíká ti ti fún sí. àwọn láti fún ó túmọ̀ sí pé bóni bá lé ẹ má sọ̀rọ̀ sínú àlàǹpadà bọ̀ wá dà àárí ṣe lónìí àárí ná lónìí ó túmọ̀ sí pé bí fi fi pokùn so tó o ra lọ́ọ̀bà tara re bẹ́ẹ̀ lọ́ra re dẹni tí ó nírọ̀rùn bóni ti ṣe rí ọlọ́ọ̀dà ti bẹ́ẹ̀ lọ pẹ̀lú ògbó ọlọ́run wọlé àkérọ́tò xeyìrò lẹ́kẹ̀mìnà wùlà ọ̀dájú pọ́rùn rẹ yóò lóore fún ọdún ilé ayé rẹ lọ. tó asitima ṣé púpọ̀ nínú àwọn èèyàn nínú ìgbésí ayé ti wá tóní àwọn máa tètè sọ̀rọ̀ sínú nígbà tó náà bá ti mọ wọn lónìí sí ọ̀nà ọ̀la fún wọn tí wọn àrí ṣe wọn máa fẹ́ tètè kọ̀ǹklúdù pa àwọn para wọn wọn máa fẹ́ kọ̀ǹklúdù pa àwọn pokùnso torí pé kúyà ju ẹ̀sìn lọ lọ́dọ̀ wọn láì mọ̀ pé ikú ngan ọmọ ni lẹ́gbẹ̀ẹ́ ń tọ́ran ara rẹ lọ bá ẹ̀díjà ìjọba dọ́dọ̀ ń tọ́ran ara rẹ lọ bá oṣù máa gbà torí ẹ̀ kéèyàn sọ̀rọ̀ rẹ o kéèyàn sọ̀rọ̀ rẹ má sọ̀rọ̀ sínú ìyà jẹ àwọn ọmọ israẹli bàjẹ́ wọ́n mú wọn lẹ́rú bàjẹ́ wọ́n pa wọn lọ́mọdáwò ṣùgbọ́n gbà tí wọ́n sọ retí nù tí wọ́n padà já sí rere ni kọ́lọ̀ ọ̀jẹ̀ kìtì kálukú wa náà já sí rere torí ẹ̀ á rí pé láyé tiwa lónìí bọ́ọ̀lù lásán ni wọ́n ń wò tíìmù tí ẹnìkan wọn sọ bọ́ọ̀lù final cup wọ́n sì ń gba àbí final match tíìmù tó wọn sọ bọ́ọ̀lù wọ́n jẹ tíìmù yẹn ní ọ̀kan sódò àsìkò sì ti ń tán lọ kùsẹ́jú kan kí wọ́n fa fèrè kótó kótó sírò kótó kùsẹ́jú méjì mẹ́ta tí wọ́n ti bàjẹ́ tí wọ́n ti fi fèrè gbè nínú ìranù torí bọ́ọ̀lù ń ga ìranù tó táwọn tó padà fún wa wọn ò pé no no o oh, no mọ o oh. ó ti para rẹ̀ mẹ́rin. Ah! ọlọ́run wa ni kí wọ́n mú wa tọ́lọ́n bá ní wọ́n mú wa jọ́gbìn dà kéyàm éèdìrí báwo lẹ ti ṣe ṣe tẹ́ ẹ̀ ti torí pé ẹ̀ ń ṣe sujólé tẹ́ ẹ̀ ti wá dé kéyàm lápapà ńdodo àìwọ́ lọ mo ń sọ́pọ́tù Real Madrid ni Real Madrid ó wọ Madrid Atlantico Madrid Madrid tó jẹ wọ́n ní one zero yẹn. Real Madrid máa wọ́n máa san ayò yẹn padà wọ́n sì máa wín wọ́n mọ̀ pé tó máa ṣẹlẹ̀ nìyẹn tó o dẹ̀ tó wá parọ́ òun fún o dẹ̀ tó máa gbọ́ pé Real Madrid papà wín ah. <laughs> ó ti rẹ̀ gbọ́pọ̀lọpọ̀ ti da ẹ̀mí ara rẹ̀ nù lórí òfò ìlànà lọ́kọ̀ láti bó sí owó rò lò ní kan lẹ́nu kátó pé òkèlè rẹ̀ ẹ wá máa lura yín ẹ máa rọ ẹsẹ̀ síra yín lọ́rùn bí láti bó síbó lórí bọ́ọ̀lù tí ọkàn yìí bàbá àtọmọ ti dọ̀tà lórí kí wọ́n jẹ tíìmù náà sọ̀pọ̀ oṣù àpárá rẹ̀ á kó sì yàgbé lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà lọ́wọ́ ẹgbẹ́ nǹkan tí a ń lé pọ̀ bọ́ sí ẹ ti lọ para yín àníṣe ìyẹn máa ń lọ́jà tó fẹ́ tà látọ̀dọ̀ tó ti pẹ́ tí ọmọ ọwọ́ ẹni tí ó rà tí ò ní rí wọ́n á lè fi ìrònú ara rẹ̀ lè mà ìrònú ni ọba lọ níjọ́ tó bá kú ìjọ́ kejì ni wọ́n ti rẹ̀ níjọ́ rà wàláì bí à ń tẹ lọ kó mọ́tò wà mọ́tò tó kún bọ̀ yẹn ẹlòmíì kó mọ́tò arẹ́gẹ́dẹ́ láti lóyìnbó wọ́n á pín ìjọ́ pín sí kọ́tà takó sí Àbújá takó sí ìdá kó sẹ́kù ìdá pé kọ́nsàdì rẹ̀ nira gbogbo ẹ̀ ló fi sábà látàdí rẹ̀ sí mi yóò máa ronú torí gbà tó ń kó mọ́tò yẹn bọ̀ ó ti rò pé wọ́n ti lé adúrérè ilé adúrérè wọ́n wá kọ́lé wọ́n wá segin ẹ̀fẹ́ gba gbàlù wọ́n lọ mọ́tà ẹ̀yàn kéré kẹ̀ oríra rẹ̀ náà lọ. ẹsìn máa fi mọ́tò bí wọ́n ti pẹ́lẹ̀ kí ń lora rẹ̀ ni owó rẹ̀ ó máa dínkù ni nígbà tí wọn wá rí ta ló bá lọ gbá rẹ kí tètè ló bá kú ló fò sánẹ ìjọ kejì tó kú lẹnu ká dé ló bá ní gbogbo mọ́tò ló fẹ́ ra ẹ dákun ẹ náà wá sí ah ẹrí nǹkan tó ó ra nù ọkọ ara rẹ dànù mọ́tò làwọn fẹ́ tàtà jẹ wò yìí torí ẹ ẹnìkan gbọ́dọ̀ sọ̀rọ̀ sínú Ọlọ́run ọba ló ti lọmọ máa ń tí ọ̀sẹ̀ lẹ àwọn máa ń tí ọ̀sẹ̀ ṣùgbọ́n wà. agbọdọ gbọ́dọ̀ jẹ́ kí èrò wọn máa dáa pé n táà ń fi sí n táà ń fi sí n táà ń fi sí ní àtúbọ̀tán kò ní jẹ́ kí a wa létí tí nǹkan ọba sì ti bá ti sí inú owó tuntun àmọ́ máa rò pé pé sí ẹ pé sí. ìsìláàmù ọ̀kọ́ wa ká máa sọ̀rọ̀ ìdínú ìsìláàmù òsìkọ́ wa ká já kan mùsùlùmí ọmọ dáadáa náà ní gbogbo gbà kọ́nà ń jẹ́ àwọn ọmọ Ísírẹ́lì ìyà jẹ wọ́n bàjẹ́ ṣùgbọ́n ní ìsìn àwọn ọlọ́run á jogún lẹ̀ fún gbogbo lẹ̀ tọ́lọ́run fi bùkún sí ọlọ́run bá jogún rẹ̀ fún wọn. وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا gbọ́dọ̀ olúwa rẹ̀ eléyìí tó ti sọ nípa dáadáa tó ń ṣe fáwọn ọmọ Ísírẹ́lì ó pé lórí sùúrù tí wọ́n ṣe ó ti kọ́ lọ́wọ́ jogun lẹ̀ fún wa. ودمرنا ما كان يصنع فرعون إلا تلان جوفوا هناك إلى فلسطين níbi kan lọ́ọ́ máa gbé bẹ́ẹ̀ kéde kíkan máa gbé bẹ́ẹ̀ fún ilé ẹni tó wà ń bẹ́ẹ̀ o ẹni tó wà ń bẹ́ẹ̀ àwọn náà máa jọ gbé bẹ́ẹ̀ ni o torí pé àwọn lànàbì Musa ń kó bọ̀ ìbẹ̀ lànàbì Musa ni kí wọ́n lọ torí bẹ́ẹ̀ lọ́lọ́run jogún fún ọkọ lọ́mọ gbé ibẹ̀ náà wọ́n ti jáde tẹ́lẹ̀ náà torí nígbà tó ń rí pé ànábì Yusuf tọba ní Misra gbogbo wọn jáde sí lójọ́ máa ní wọ́n kó tọ̀ bẹ́ẹ̀ náà ṣe máa ṣe lọ́mọ ibà ti mínísítà l'Àbújá gbogbo lé ní ọ̀dà wúro agboolé bẹ̀bẹ̀ bá lọ gbogbo wọn ti rà l'Àbújá kí ló dé ah, ọmọ wa wà ń bẹ̀ ni ẹsìn máa fáwọn ìjọba tí ọ̀fẹ́ sẹ́ni lẹ̀ oṣù mẹ́fà ló ti mẹ́wọ́n bá lé ilé òtún kú padà bí òní kú yóò kú nígbà tí anabi yusuf aleyhi salam tó kú lọ́ba tó kú tí gbogbo nǹkan ṣe gbèrègbè ṣe gbèrègbè náà anabi musa náà dé gbèsèrègbè gbèsèrègbè nísìnyí wọ́n borí firaahùn torí pé a ti pọ̀ gan-an ní misra débi pé wọn ò fẹ́ẹ̀ dánwó ń lu màmá àwọn wa bẹ̀rẹ̀ sí ní tìnira sí wọn tó dà tára bá ní ẹ̀ta bí wọ́n ṣe máa ṣe fájòjì ní gbogbo ìlú òkèèrè tára bá nìyẹn tán tọ́ba ti rí ní wọ́n tó rí pé òsì ń bá wọn gbogbo èèyàn ní kẹ́jọ́ kò sí ọkùnrin àmọ́ sá fún ọ lórí àti lóun òfìsè sọ òfìsà. èyí tí wọ́n ti borí fúráwọ̀nà fúráwọ̀nà ti parun ọlọ́run ní kí padà sí mísírà mọ́ ẹ máa lọ sí ardol muqaddasa ilẹ̀ mímá baitul maqdis. àwọn aṣọ fún musa pé inna fiha qawman jabbari yìí àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́jà alábẹ́ẹ̀mù máa yọ àwọn bàbá ńlá àwọn Palestine wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibẹ̀ ǹjọ́ wàá bẹ̀ tẹ́lẹ̀ náà ni ẹ̀yin nìkan náà wàá bẹ̀ tẹ́lẹ̀ náà ẹ̀ wọ́n á fẹ́ kí wọ́n sákò ń bẹ̀ fún yín ní ìsìn kẹ́yìn olùbà àmọ́ adágbé bẹ̀ àní padà bẹ̀ ó dìgbà táwọn ilé ìwọ̀n bá jáde tí wọ́n bá àdúgbò tiẹ̀ lọ́wọ́ ilé yín lọ́wọ́ àbúrò àti gbogbo ẹnìkan gbọ́dọ̀ tún sí ládùúgbò míì mà ẹnìkan gbọ́dọ̀ sí ládùúgbò díẹ̀ lò míì mà ọgbà gbogbo òlu ni mélòó ni ọ. wọ́n ní ẹni méjì nínú àwọn èèyàn anábì Musa àwọn náà padà di anábì lẹ́yìn ìgbà tá anábì Musa kú nínú àwọn tí ń bẹ̀rù ọlọ́wọ́n ní ẹ ká gbìyànjú láti wọ̀lú ìbọn náà ti pa wá láti tá a bá gbìyànjú láti wọ̀ ọ̀bẹ̀ tá a bá wọn jà àwọn aláàbòrí wọn á lù wọ lẹ́yìn pé tẹ́ bá ti lọ ti pẹ́ nǹkan yóò ti tẹ̀lé ẹlẹ́nu ìtumọ̀ tí ó fi jìjà fẹ́ tó wọlé nù ẹ̀hẹ́n nísìnyí gbogbo oko bàbá yín gbogbo ilé bàbá yín gbogbo ọ̀nà bàbá yín ẹlòmíì ti gbà àwọn tí ń lò torí kẹ́ni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó ti bẹ̀ ẹ̀yin náà ti lọ bòmí ẹ̀ ń ṣe bòmí ẹ̀yin náà ò bójú wẹ̀yìn mọ́ ẹnìkan ní ọmọ sẹ́yìn tọ́ tọba tẹ gba nǹkan tó ọmọ pé ti yín ni lọ́dọ̀ ẹni tó gbà lọ́wọ́ rẹ tó rò pé ó kàn kó lé ọlọ́pàá ìwọ ẹ màkà àbọ ìjà lẹsí fẹẹ ta torí ẹ nígbà tí wọn á dé yẹn àwọn mọ̀ pé ó dìjà wọn á ní ìwọ Musa fẹ́ràn àwọn eléyìí ní bá wọn sọ pé já bẹ̀rù Ọlọ́run tá a bá lọ tá a bá wọn jà á borí wọn wọn kà sí bí ìgbà táwọn ò rí ẹni tí ń bá wọn sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ lọ èèyàn méjì wá ń da yín márùn-ún àwọn tí ọ̀yìn ni wọ́n pé ẹ dàpọ̀ ẹ má fi àbójú ẹ̀ fún wọ́ọ̀rọ̀ ìwọ̀ á lọ bá àwọn èèyàn yìí jà nígbà bá sì bá wọn jà pé kò gbọ́dọ̀ àwọn aláàbò lù wọn. wọn ọkà bójú kò lọ́dọ̀ tí wọ́n wá kọjú sí Musa pé wọ́n Musa torí nítorí wà ń bẹ̀ ni pé yẹn ni káwọn eléyìí ariwo ọjà làwọn kì í tà wọn làbá lọ́rọ̀ Musa torí ìwọ ni ọ̀rọ̀ òye àwọn ò lọ bá wọn jà o tọ́ba ní lálágbọ́dẹ́ náà àfikà bá wọn jà náà ni فاذهب أنت وربك فقاتلا إنا هاؤنا قاعدون وقالت الله أنا ضاعت سبع قولي وعم حالي في الجواد بتاعه ما إسرائيل البرودي lọ bá wọn jà ìwà àtọlọ ẹ bá borí wọn wà dìtẹ̀ fún wa bí we are here waiting for you. gbẹ̀lá náà bí musa tó wá ní agbára mi ọ̀kẹ́ nìkan nu wọn àfọmọ ẹ̀yà mi àfẹ̀mí ara mi níjẹ́ mi nìkan agbára mi kára mi. ọkà tó mọ ẹyà mi àrò àmọ́ gbogbo yẹn kù agbára mi ọka wọn nígbà tó tẹ́tí bọrọ wọn débi ìwọ ẹ lọ bá wọn jà wá ń yín bí ọlọ́ọ̀ni má dára wọn wọn ò ní rí ìlú fún ogójì ọdún ìdààkú ọba wọn wọn sọnù ni ti sọnù sínú ṣíp nínú ti náà nínú wọn dà náà sọnù sí fọ́tì yẹn ìdíjà sọnù sí yẹn ibẹ̀ lànà bí Musa kù sí ibẹ̀ lànà bí Haruna kù sí Sẹmùrún ó lẹni tó gbé wọn wọ ìlú yẹn ọkàn náà ń tọ́jú fún ọkẹ́ já bẹ̀rù ọlọ́run tá a bá bẹ̀rù ọlọ́run tá a lọ bá wọn já borí wọn lọ́lọ́run ti lánàá bí tó kó wọn wọ̀lú. ṣé mo ráwọ̀ àwọn dáwì àwọn àti láwì ọlọ́run ni wọlé tó ti jáde à lẹ́yìn tó forí balẹ̀ fọlọ́ ní sẹ́bàá ọbẹ̀ tó lọ́kìtì torí lẹ́kùn kótópó kan wà ọlọ́run ní ìbẹ̀lẹ́ gbà wọnú ìlú yẹn ẹ gbọ́dọ̀ gbà bò mí. sójà dátọ́ lọ́wọ́ wá sọ ni pé o ò ní nàró wọlé ọ̀tẹ̀ orí rẹ̀ bá ní torí kó bá lọ́ọ́ lọ́ọ́ ń tààrà ògiri ọ̀họ̀ lọ́rùn ọ̀tẹ̀ ìwà títẹ̀rí bá ní tuntun torí ẹ̀ gbogbo àtẹ̀rí bá tuntun torí ẹ̀ ayé ti tẹ́nìkan àfọ́ náà àfi bí yorùbá tí wọ́n máa kúnlẹ̀ fúnra wọn yìí wọ́n sọ àti títí tí wọ́n ọ̀tọ́ lẹ̀ wọ́n láti kú ni àti kú làwọn ò kúnlẹ̀ kò sí náà ẹ̀sìn tiwa ọlọ́ni ẹsẹ̀ orí yín bá wọlé ni ẹ wàá máa dá sí wọn ò tẹ́rí báyìí ẹ àwọn ọmọ Ísírẹ́lì gbòòrò wọn á wọn á jókòó kálukú jókòó sẹ́wọ̀n kí lákòókò kúrò ni wọn á jókòó wọn á gbórí sọmọ wọn ní kó wọn gbórí lẹ́nu wọn á gbórí sọmọ kálukú wọn á rán bọ̀ níjókòó. ọlọ́run ti di kó wọ́n wọlé kóòrùn tó wọ̀ ẹni tó bá kùnà láti wọlé kóòrùn tó wọ̀ kò sáyè fún láti wọlé ọlọ́run ọba àánú rẹ̀ pọ̀ ó wá mú kóòrùn ọpẹ́ ní wíwọ̀ ọjọ́ náà kí gbogbo wọn sáà lè wọlé tọ ọlọ́run anijẹ́ bá wọlé o gbogbo kálukú tó bá ti tẹ̀lé lẹ́kùn yẹn o kó forí balẹ̀ lé o tó àwọn òforí balẹ̀ o wọ́n ta kàkà wọ́n fi wọlé tọ́ba ọlọ́run anijẹ́ bá tẹ̀lé lẹ́kùn kẹ́kẹ́ pé hip hop ọlọ́run dákú dárí ẹsẹ̀ wa jù wọn. táwọn máa dé báwọn ni hip hop ẹgbọ́ hip hop ìgbà wọn kọ́ sọ orí ti wà báwa gé ẹsẹ̀ wa dàdó àwọn ni hip hop ìyẹn ni pé alikama wíì oríṣi wọn lọ́lọ́ ni wọ́n sọ ọ́ àwọn aṣọ pé hinta alikama wàhálà àwọn tí ni wọ́n burú bàjẹ́ ìgbà yìí ni wọ́n ti ẹ̀yìn kan gbé bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó fi bẹ́ẹ̀ lẹ̀ wọ́n fi bẹ́ẹ̀ lẹ̀ wọ́n tó sọ́ká lẹ́yìn rẹ̀ lára àwọn tó gbé Madina àwọn tó gbé Yaman àwọn tó gbé Khaybar. àwọn àwọn tó lọ gbé hẹ́tọ́m àti ẹ̀rọ àwọn ẹni lọ gbé Morocco àwọn Tunisia àrẹ àwọn tó lọ gbé Iran àwọn tó wà ní Yahudi ìlú kọ̀ọ̀kan nínú àwọn àdúrà yẹn wọn tún sí Europe tí wọn náà ló ayé wọn ẹbí torí wọn náà lógun ayé ẹlẹ́kejì náà fi ti tẹ̀lẹ̀ bóyá torí wọn lógun ayé ẹlẹ́kẹta gún fi tẹ̀lẹ̀ ẹbí ẹ ti ń pa àwọn fọlọ́sí ń pa pípa ní ti gbogbo àwọn amẹ́ríkà sì sọ pé ẹlẹ́tọ̀ láti dáàbò bora yín ẹlẹ́tọ̀ láti dáàbò bora yín ẹ fà máa sọ̀rọ̀ afáàtì paráàlú táà ni wọ́n ń pa tẹ́lẹ̀ náà. mọ́wọ́ àná lásán ní ayé ṣèjà àríyá ní kẹsàn-án ti zà táwọn Israẹli torí báwọn Falasíìnì ń ṣúùtì àwọn mísáìlì tó rẹ pé nù Sahara ní bọ́sì kò tí ẹ̀ rí lé bọ́sì. ok gbogbo ẹni tó bá gbàlú rẹ kọ́ máa pàtẹ́wọ́ kọ́ máa fòtò tó pàdé ẹni tó gbàlú rẹ ni nígbà tá à ń ṣe kèfèrí ẹ mọ̀ pé bí Islam ti kọ́ wa ni kò wọ́n bí ọ̀dà tó bá gbàlú òun ò bí ọ̀dà Islam yìí tẹ̀sán ọ̀lẹ́ ẹ̀ẹ́dẹ̀kẹ́ táwọn ẹ̀rọ ń ṣẹ́bọ àti gbàlú wọn rọrùn tó bá ṣe Islam ọ̀ ẹni tó gbàlú yóò múra àbẹ́yìn ọ̀ka nígbà àwọn mùsùlùmí fojú àwọn England rí ní India India plus, plus Pakistan nígbà tó jẹ́ country kan náà ẹ̀ka history ní tí àwọn mùsùlùmí fojú wọn rí ẹ̀ka history ní tí àwọn mùsùlùmí fojú àwọn England rí ní Misra ní Sudan ẹ̀ka history ní tí àwọn mùsùlùmí ní àríwá Nàìjíríà tó fojú England rí nígbà tó fẹ́ gbà ríwá wọ́n dàpọ̀ mọ́ gúúsù ìbáwọn aláàfin kankan wọn kó ilẹ̀ Yorùbá fún ìbò ní rọrùn nígbà yìí nítorí pé ẹ̀bọ̀ ẹ̀bọ̀ kan pé ẹ dáàbò bò nǹkan yìí àmọ́ islam ẹni tó bá gbà ló mùsùlùmí àyàjọ kú ni ẹni tí islam kọ́ wa ni tìrẹ ní islam sọ pé tó bá kú nítorí kó ń dá gbogbo olú rẹ̀ fa ẹ̀ ń tẹ ṣẹ́hìn kíkú ṣẹ́hìn bí ló kú wọn yìí gbà ló mùsùlùmí lẹ́jọ́ ábùdù ló pàdé wọn ẹ̀ mọ iye yẹn tó gbọ́ Algeria more than million ṣẹ́hìn ni wọ́n kú tí wọ́n ti lé France kúrò nílùú wọn torí pé France ti gbọ́ Algeria wọ́n ń pe France ní small Algeria wọ́n ń pe Algeria ní small Paris nítorí pé tẹ́ bá wò ó nínú geography ibi tí France wà yẹn tẹ́ bá ti sọdá Mediterranean Sea Algeria lọ́wọ́ àmì wọ́n á fẹ́ sọ́pọ̀ torí pé gbogbo náà àwọn ìlú àwọn ìlú kéékèèké England lọ́wọ́ àgbà gbogbo ilé ayé gbogbo ẹ̀ pátákó tó lẹ̀ Yorùbá gbogbo France tó ń gba gbogbo olúlé ayé kò tó lẹ Yorùbá yìí so nítorí ẹ àwọn wá bí tí wọ́n ti expand èèyàn mílíọ̀n ńlọ́kú ní Algeria nítorí àti lé àwọn France wọ́n ti lé wọn wọ́n yẹn gbàlú mùsùlùmí rẹ̀ kí mùsùlùmí wá kó dòdò pàdé yẹn ara tí Islam máa ń kọ́ yẹn ni Islam ọ̀kọ́ mùsùlùmí pé tẹ́ bá wá gba dúkìá rẹ̀ kó fún wọn kó tún máa bẹ̀ wọ́n kó máa bàjẹ́ wọn ẹ ṣe o ẹ ṣe tẹ́ ẹ gbà á o gbàgbà fún mi. fèdínù tó fi jẹ́ wípé àwọn mùsùlùmí ní gbogbo ibikíbi tí wọ́n bá wà láyé wọ́n àlè gbàlú wọn kọ́ ọmọ pàtẹ́wọ́ ìtumọ̀ táwọn ọmọ Palestine ṣe nìyẹn àwọn Palestine wọn ò jìjà ibi ìlú tí wọ́n ní wọ́n wà ìlú wọn ní 1920 wọ́n ń pè nìkan ní Bedford òní minister of external affairs ti England tó sáwọn England France àwọn náà da ayélujàjẹ gbogbo Amẹ́ríkà gẹ́gẹ́ bí ara ẹni bíi England gbà náà ẹbí kọ́lọ́nì England àwọn ìlú méjì in France and England àwọn ló da yorùbá jẹ nineteen twenty Bedford tó jẹ prime uh, tó jẹ minister of external affairs ti England ló ṣàdéhùn wípé gbogbo àwọn Yahudi tí ń yọ àwọn lẹ́nu ní European countries yìí àwọn da country lẹ̀ fún wa ibẹ̀ làwọn ti kó wọn lọ so Palestine ti ń bẹ lábẹ́ England ìbàdàn wọn ò sàdéhùn sí Palestine àgbà àgbà kan kó sáwọn mùsùlùmí nínú wọn kó sáwọn mùsùlùmí nínú pé ká yarí fún Osmanian Empire torí pé àwọn Osmanian Empire Empire Islam yẹn náà gbogbo ẹ ṣubú kò tí tó two hundred years so àwọn mọ̀ pé tá a bá wó ìjọba yẹn á di kélekèle tó bá ti di kélekèle àti mú wa alájà ńkólókòló yóò rọrùn fáwọn nítorí ṣẹlẹ̀ nù wọ́n kó àwọn lárúbáwá wọn yarí mọ́ àwọn tọ́kì lọ́wọ́ ìjọba wo nígbà ìjọba wo England ti ń tẹ̀ wọ́n jẹ wọ́n àti France wọ́n ti pín gbogbo ìlú lárúbáwá mọ́wọ́ ibi tá ń pè Saudi Arabia ẹnìkan lọ́lọ́wọ́n bá yọ ẹnìkan kan colonize wọn bóyá nítorí kọ́ jẹ́ Sahara ẹnìkan ọmọ pé nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ní oòrùn burúkú kí lèèyàn ń wá lọ bẹ́ẹ̀ ó tún bẹ́ẹ̀ ní tọ́lọ́ fi dáàbò bò bẹ́ẹ̀ torí pé òyìnbó ìwọ ọ̀bì fẹ́kọ́ mọ́ bàjẹ́ o ilé náà ara orí pa bíbàjẹ́ Nàìjíríà báyìí òyìnbó ìwọ ọ̀bì fẹ́kọ́ mọ́ bàjẹ́ ẹ̀yin ẹ̀ máa wo bọ́dà sí bọ́dà ẹ̀ rí kébi tíjà ó ti ni wọ́n máa fi ṣe bọ́dà nǹkan kan wà ń bẹ̀ tẹ́ máa jà sí lọ́la náà ẹ wo ti pé wọ́n gbèdè ya wa lẹ́nu wa tẹ́yìn wá ń sọ òyìnbó tẹ́yìn wò pé ẹ lajú tẹ́yìn wá sọ de màmá yẹn lẹ lókàl tẹ́yìn wá pẹ́yìn lẹ lókàl ọpọlọ yín lókàl bàjẹ́ ìmúnisìn ní gbogbo eléyẹn kí ló dé tó wá pédè tiwa èdè abọ ni èdè òyìnbó lè di ọgbọ́n ẹ wá máa sọ pé òyìnbó òyìnbó ni ẹ̀yin náà ẹ gbọ́n ni torí tẹ́ ẹ bá gbọ́n sí lọ ẹkẹ gbé lárugẹ gbogbo àwọn èèyàn láyé tí wọ́n bá ti lè gbé tiwọn lárugẹ tó wá pé tẹni ẹlẹni ni wọ́n ń gbé lárugẹ wọ́n fún òlómìnira o gbogbo ń tábà la mà lẹ́kọ̀ọ́ lóde òyìnbó tá a lè gbé sí yorùbá àti ìmà ìdí nu tó pé gbogbo tá a la kọ́ àlèkísẹ̀ nkankan ọkọ̀ àti títí pàṣẹ òyìnbó náà ni gbogbo ẹni tó bá fọ vocabulary tó pọ̀ jù lásán ó àgbà nìyẹn gírámà ìrọ̀ lásán ìrọ̀ lásán it results to nothing kìí sàrà nìkan náà mú lẹ́rú wọ́n mú àwọn lárúbáwá lẹ́rú àwọn tí ń ṣèdè wọn lónìí India and Pakistan kí ló dé táwọn ń ṣèdè wọn lónìí english lọ́dọ̀ tiwọn second language ni o tiwa tiwa jẹ́ first language first and last language ọkọ la gbàgàdà gbàgàdà sí yẹn lẹ́ẹ̀kẹ́ bàmú wọ́n sọ pé ẹ káàárọ̀ wọ́n ní good morning mo sọ and good morning good morning wọ́n ti mọ̀ pé rú rẹ̀ òní fẹ́ẹ́ ṣèdè rẹ̀ ni bàbá ti kọ́ làtí lẹ́ẹ̀kẹ́ irú ìwà wo ni tiwa tọ́lọ̀ fún òṣèdá gbàtọ́ òyìnbó ti wá wá àwa da tiwa mi ábìmọ láwọn ọmọ kéékèèké aburú tẹ̀ ń tó fi ṣera yín nù àwọn ọmọ kókòkò tí ọmọ kankan ẹ wà mọ bá a tòyìnbó ṣé ní Íńgíláǹdì àwọn ọmọ abọ́ máa ń sọ Yorùbá irọ́ lásán láì ọmọ bá wá dàgbà ọmọ wa ya dàgìnì dọ́ọ́rọ́ dìbìrín dìbìrín ń játọ́ nípa èdè Yorùbá wọ́n mọ̀ wá pàtó ìdílé Yorùbá yóò wá dẹnu lẹ̀ kí dáàdì what is it saying can you just tell me ẹ ọ̀gbẹ́dẹ̀ yẹ ah èdè màmá wa ni ká kọ́kọ́ gbọ́ ọ gbogbo èdè tábà gbọ́ láyé torí pé tó bá ta tiẹ̀ lọ́pọ̀ kò ní rówó fìrà lọ́wọ́ òyìnbó wá sí nàìjíríà láti wá kọ́ yorùbá wọ́n gba phd nínú yorùbá àwa wá ń da tí wọ́n á nu àbá fún òyìnbó òyìnbó òyìnbó òyìnbó ẹlòmíì sì ti sọ òyìnbó bóyìnbó tó pọ̀ tó lẹ́nu rẹ̀ òsì náà ni tẹ̀ẹ́dẹ́ká wa náà pọ̀ tiwa lé ẹni tó bá pọ́n tiẹ̀ lé ẹni àjèjì máa pọ́n lé ẹni tó bá pọ́n tiẹ̀ lé lájèjì máa pọ́n lé torí pé tẹ bá lọ sí ìlú òyìnbó yẹn náà tó bá yẹ kó wọ́n dírẹ́sì tiẹ̀ gẹ́gẹ́ bí kọ́ńtọ̀ yìí ti gbà wàhálà ìwọ ni wọ́n mọ̀ wò wọ́n lọ́ọ́ dín yẹn bàbàrà lójú wọn yéésì wọn tó ti kápá di kúkú tó di pé tí wọn náà dokùn mọ́rùn àwọn ọmọ wò pé náà kò sí tiẹ̀ o mà bá ń ṣe ń dì í because torí ṣẹ́ẹ̀tì tó wọ yẹn àìwọ́rù rẹ̀ sínú trọ́sà yẹn because trọ́sà tó wọ yẹn irú ṣẹ́ẹ̀tì tó yẹ ọ̀tọ̀ sọmọ kékeré ṣe tiẹ̀ àti gbòtíbo àwọn tó wá kéde àsìkì rẹ lọ́wọ́ làǹdógò rẹ lọ́wọ́ agbádá rẹ lọ́wọ́ wọ́n mọ yiri rẹ wọ́n mọ pé yẹ nàìjíríà yẹ nàìjíríà yorùbá yẹ yorùbá haúsá haúsá. àmọ́gbà tó ọ̀gá pẹ́ tiẹ̀ lé fún kí ọ̀rẹ́ láì pẹ̀lẹ́ ìtumọ̀ sí pé islam kì í jẹ́ kí wọ́n gba nkìyàn bá wọn. ìdá kọjá pé wọ́n lọ borí àbí kò sì torí fóun ti fẹ́ẹ́ nìkan ní ti islam kọ́ wa. ìdínú tó fi jẹ́ pé kò sí tàbí ṣùgbọ́n kí àwọn yahudi yẹn àwọn òyìnbó kó wọn kó olùsìn àwọn fẹ́ẹ́ fi nítorí wọn lọ da àwọn tí Palestine tí wàá lò lè máa ṣẹlẹ̀ ìtura ìlú ti jẹ́ pé kò ju kékeré báyìí lọ àmọ́ nǹkan ogun ti ń bẹ ní Israel yẹn tí wọ́n bá kó gbogbo ilẹ̀ lárúbá pátápátá jọ nǹkan ogun ò tó wà wọ́n fọ́ọ̀tún ní tí wọ́n ní táwọn amẹ́ríkà ń kó wa àwọn england ń kó wa àwọn france ń kó wa tógun bá tó wá tẹ̀lé sagbára israeli ọ̀gá tó ka amẹ́ríkà ó tún dé england náà ó tún dé france náà ó tún dé láti bá wọn pa àwọn lárúbáwá. israeli ogun tọ́jà forty eight àti tọ́jà sixty seven a máa ṣe kí israeli lágbára kan ní mélòó gan làwọn náà bọ̀dà amẹ́ríkà wọn ti lọ dónú mediterranean sea red sea gbogbo ẹ̀ àwọn náà yìnbọn wọn ń gbogbo ẹ̀ wọ́n sáfì rí pé àwọn lárúbáwá yẹn wọ́n keep them shocked tẹ́lẹ̀ jẹ àwọn Yahudi nìyẹn àwọn Yahudi ẹni bá ní sábà ti yọwọ́ náà ṣe wá nàbì àmì Israẹlà ló ṣe àwọn pípọ̀pípọ̀ nìyẹn abẹ́yẹn ọmọ pípọ̀pípọ̀ nìyẹn nínú ìjọ ló ti jẹ. so ó wá sọ̀rọ̀ káwọn ẹni tó ń kura àwọn bá ní Israẹlà yẹn especially àwọn Yahudi fún ọgbà ìfà ó sọ̀rọ̀ gan-an orí à torí pé láti ìjọ ayé ànábì sallallahu alaihi wasallam wọ́n ti fi kórìíra yẹn fáwọn olùsèé àwọn ò lè ṣe islam bákan náà ẹ lè rẹ tí kò bá jẹ ẹ̀yà ẹ̀yà àwọn israel pé sẹ́sìn yahoo ẹ lè rí torí pé àwọn sọ pé ẹ̀sìn yẹn ẹ̀yà ni ẹ̀sìn tó ní í ṣe pẹ̀lú ẹ̀yà ni ìyẹn ni pé tó o bá ti jẹ́ ẹ̀yà yahudi ò lè bá wọn ṣe ẹ̀sìn yahudiya tí gbogbo ẹ̀ ti dòfò lẹ́yìn ìgbà tó lọ́run ànábì muhammed sallallahu alayhi wa sallam lẹ́yìn náà ẹ̀rí fáwọn ọmọ israẹli ó rí à kẹtù rẹ nìkan ni wọn ti ń sẹsìn nìfọwọ́nìyà kìrìsìtánìtì yẹn orí à torí ẹ̀ tí bá lọ sí Israẹli kan láwọn lọ yẹn fún irẹ́ nìkan kan nú àwọn ọmọ Israẹli ti ń sẹsìn nìfọwọ́nìyà wọ́n èrì àwọn lárúbáwá ni àwọn lárúbáwá làwọn tí wọ́n rí pé wọ́n ń sẹsìn yẹn torí káwọn tó jẹ́ Yahud àwọn wò pé Isa òpùrọ́ ni ọmọ zina ni kìí sànàbì kó làwọn sọ àmà tẹ̀lẹ́sìn rẹ̀ ọlọ́wọ́n bá láàbẹ̀ wípé Islam tó wà ọlọ́wọ́n bá tó kọ́ ọ̀nà wa lọ́wọ́ lórí àti mójútó ọlọ́kùn tí wàá lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí tẹ̀lé kò tí wàá lọ wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk kẹ́ni kò fi sọ̀lá.